اللهم أخرجنا من ظلمات الوهم وأكرمنا بنور العلم وافتح علينا معرفة العلم وحسن أخلاقنا بالحلم وسهل لنا من أبواب فضلك وانشر علينا من خزائن رحمتك يا أرأم الرائمين اللهم إنا استودعناك ما علمتنا فردده إلينا عند احتياجنا إليه ولا تنسناه يا رب العالمين وارزقنا اللهم بلاغة النبيين وفصاحة إفض المرسلين وسرعة إلعام الملائكة المقربين وقل رب زدني علما وفهما وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما قال رب اشرح لي صدري ويسر لي أمري وحلل عقدة من لساني يفقه قولي واجعل لي وزيرا من أهلي هارون أخي أشدد به أزري وأشركه في أمري كي نسبحك كثيرا ونذكرك كثيرا إنك كنت بنا بصيرا قال قد أوتيت سؤلك يا موسى بربك ذكرهم عسى تنفع الذكرى ذكرى فكم نعمي أجلى وكم منني أجرى فكم نعمي أجلى وكم منني أجرى وعظمها دين النبي محمد محمد وعظمها دين النبي محمد هو النعمة العظمى هو المنة الكبرى هو النعمة العظمى هو المنة الكبرى وأشهد أن الله لا رب غيره غيره توحد في دنيا توحد في الأخرى توحد في دنيا توحد في الأخرى أقصص الله ọlọ́hun ọ̀kan ṣoṣo ọlọ́run ní ń bẹ. ọ̀kan ṣoṣo ọlọ́run ní ń bẹ. ọ̀kan ṣoṣo ọlọ́run ní ń bẹ. kò má sí ewé kò má sí ẹ̀dán. kò má sáwúre kò sì gbẹ́kúdé. kò má sí ọgbọ́n kò má sábòmíà. nípa kádàrá tọ́lọ́run ṣètò. lórí ara aráyé ọmọ àdàmà la ilaha illallah ọ̀kan ṣoṣo ọlọ́run ní bẹ̀. èmi ò ní ìbáwà ṣẹbọ máa. èmi ò ní ìbáwà ṣẹbọ máa. yẹrẹ sí sí ààrẹ bọ́ ní. èmi ò ní báwà ṣẹbọ máa. àrí tẹ́bọ̀ ọmọ. Àsùkọ́lé àrẹ́bọ̀ ní èmi ò ní ìbáwọn sẹ́bọ̀ ọmọ. Ìyẹsẹ́wò àrẹ́bọ̀ ní èmi ò ní ìbáwọn sẹ́bọ̀ ọmọ. Ọ̀sẹ̀ àbọ̀kì àrẹ́bọ̀ ní èmi ò ní ìbáwọn sẹ́bọ̀ ọmọ. Òkàkùsẹ̀rin àrẹ́bọ̀ ní àwọn ṣẹbọ máa. ṣe àwẹ̀ bí fàlábòyún ó kú dájú pé ààrẹ bọ́ ni mi ní ṣe bẹ́ẹ̀ mọ́ ọba láwòrán wá foríjì mi mo bá. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من سرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له وما يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبد ورسوله صلى الله عليه وسلم ونصلي ونسلم على أشرف المرسلين وعلى آله وصحابه أجمعين وبه نستعين اهدنا الصراط المستقيم آمين اهدنا الصراط المستقيم آمين اهدنا الصراط المستقيم آمين أدعوك فلون الحمد لله adáwọ̀pẹ́ fọ́lọ́hun alhamdulillah alhamdulillah rabbil alamin alhamdulillah rabbil alamin atọ́rọ ìkẹ́ àti ìgẹ̀ fún annabi sallallahu alaihi wasallam sallallahu alaihi wasallam àti fún àwọn ará ilé àtàwọn sọ̀hábà lápapọ̀ àti gbogbo ẹ̀mbá tẹ̀lé annabi pẹ̀lú dáadáa abẹ́lọ́mà alikọ́lá kọ́sàwà náà ní kanú wọn àmín mo sọ ní ìjẹta àtàná wípé bàálù tafsiri yìí ó balẹ̀ ní àná njọ́ ó ti gbéra ìmí wa tún fẹ́ gbéra lónìí àti ẹ̀kọ́ rò pé kan náà tó bá balẹ̀ náà ló tún gbéra ṣùgbọ́n ọlọ́run sí níjọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ó balẹ̀ gẹ̀jẹ̀ lánàá àwa fẹ́ gbéra míì lénìí. abẹ́lọ́balẹ̀kẹ́ ọlá gbogbo àwọn tájọ fẹ́ gbéra yìí ọlọ́run tún jájọ gúnlẹ̀ láyọ̀ amínà ọlọ́run kápá abẹ́ ọ̀kápá abẹ́ ó lè jẹ́ mi wá ogun débẹ̀ ó lè fún alálàáfíà débẹ̀ ó lè fún anídáyà débẹ̀ ọlọ́mọsá bá ní ṣe bẹ́ẹ̀ àmín wọ́lá àná ọlọ́run àmín bàbá ìmáàmù lókè ọ̀fà wọ́n máa ń ti àdúrà kan nú àdúrà tí wọ́n máa ń ṣe fún gbogbo àwa jama wọ́n máa ń fi gbólóhùn kan síbẹ̀ gbólóhùn yẹn ó ní kí n ma púpọ̀ bá a sì tún ní yorùbá pé ó ní kí n mi n bá ní yorùbá kún ẹni tí yorùbá gbà ìkàtún nìyẹn yorùbá ní yorùbá ní kí mà mm. yorùbá ní kí mi sí ọjọ́ra wọn ọ̀rọ̀ náà ní kí mi gan wọn ní asọ́bádé àṣebádé wọn ní kọ́ fi kọ́rọ̀ fún wa. amiina jama àgbàdua hmm. kẹrù máa gbé ẹsẹ̀ kọjá pọ́lọ́wọ́n bá lékè ọlá ní bá a gbé ọ̀gá ọ̀rọ̀ ni wàláhì èèyàn sáà rí pé gbogbo nǹkan yọ ọmọjọ́ sáà máa nígbà tí èèyàn pé yọ àjọ oníṣẹ́ wọn àjọ ọ̀jọ̀gbọ́n lójú aráyé ẹni ọlọ́run bá ń bá gbégbèsẹ̀ tí ń bá tu ọ̀rọ̀ rẹ̀ yá àjọ lọ́gbọ́n kódà bí ń pariwo kẹ́ pé mo mímí mo gọ̀ jù à máa wa síwọ̀tọ̀ ọgbọ́n yìí ń gbọ́ lọ́wọ́ àti gbà. bẹ́ẹ̀ náà tọ́lọ́ bá gbọ́ yàn tọ́lọ́ bá bá tí bá ń gbé tí bá ń ròyìn lọ́lọ́gbọ́n wa ní gbẹnu ẹ ẹnìkan tún lè gọ̀ tó wọ̀ yìí. kọ́lọ́ ń bá ẹrú tu ọ̀rọ̀ tafsiri gbéra ó bà lánàá yóò tún gbéra míì lónìí ìtumọ̀ ní wípé ìgbà tí a fẹ́ bẹ̀rẹ̀ tafsiri ní ààyè yìí láti máa bára yìí sọ̀rọ̀ àdìdé bẹ̀rẹ̀ kí bá gàrónú pé ọ̀yá ẹ jẹ́ ká máa tẹ́lẹ̀tẹ́lẹ̀ wá sílá máa ń ṣe ìgbà hmm. tí ń kọ́yàn kí ọ̀yá ti ń ṣe wá sílá yìí ṣùgbọ́n pé tafsiri pé ẹgbẹ́ Kùránì kalẹ̀ ká máa wá tú fáwọn èèyàn ó ní tó fi bẹ̀rẹ̀ ó sì nígbà tó tó bẹ̀rẹ̀ ìdí tó fi bẹ̀rẹ̀ jama láàyè yìí jama sùrọ̀ kọ́lùmọ́ni sọ̀rọ̀ alẹ́ sọ̀rọ̀ lóore. àmín. àwọn ni wọ́n ni wọ́n ń pè wá síṣẹ́ bí ká bẹ̀rẹ̀ tafsir ìgbà tí wọ́n kọ́kọ́ sọ mo ní àti tó bẹ́ẹ̀ àìtú tafsir ṣe ọmọ akéwù ni wá a sì ń gbọ́ tàwọn afa wa tafsiri sì ṣe ipò ńlá ni ipò ńlá ni ó wà tafsiri dẹ́ jẹ́ tafsiri tafsiri kì í jẹ́ tafsiri àwọn mìíràn rárí wọ̀ àrí tí wọ́n kàn rárí wọ̀. Mina náà máa kéwò ẹ̀yẹ́ jẹ́ abẹ́rẹ́ tẹ̀síìrì a máa bó ṣe máa ń rí a sì máa tẹ̀ ọ́ sí tẹ́ gbọ́dọ̀ ọba àlekè ọlá ló kádàrá pé àsìkò tó fáwọn ti ń ṣe àwọn bó náà ṣe rí èyí ò jẹ́ akété gbà nígbà náà a lọ tẹ̀síìrì àwọn afáwa bàbá wa ń di kan àwọn ń ṣe tiwọn láago méjìlá ṣaago méjì àfọmọ́bẹ̀ tabako ń bẹ̀ ó tún kú bàbá wa àgbà ní máàdùn lárọ́ bí àwọn bẹ̀rẹ̀ tí alágo méjì sí aago mẹ́rin mẹ́ta àbọ̀ sí mẹ́rin akásírì bí májókòó ti máa ń gbọ́dọ̀ sí iwájú wọn mo máa ń bira mẹ́rẹ̀ pé ṣé mo sì lè tó ẹni tí ó gbé tẹ́wọ́sí síwájú máa sọ fáwọn èèyàn báyìí máa wá tọrọ àdúrà pé ọlọ́run sànú èmi náà torí ká máa bọ́ sí ká máa bọ́ sọ́hùn inú tafsiri àti ọlọ́run ká sọ kára yí gbọ́n téèyàn ń wí àti ọlọ́run kéèyàn wá máa sọ lọ kọ́ máa tabagbá kọ́ máa tabáwo kí èèyàn sọ ní ọdún kan kọ́dún kejì tó wá pé kó tún lè máa sọ jama àná ọlọ́ni o ẹ má fi ṣíṣe wáàsí wíjọ́ sírí o èèyàn ní agbára wáàsí kò tí ì kọ́ lágbára tẹ̀síìrì o kò tí ì kọ́ ní bẹ́yìn òsì fẹ́ mọ̀ kó tíra rẹ̀ wò ẹ̀ kó gbé sípò wáàsì yẹ́n mọ̀ pé kẹ́yà tó fún kan àmọ́ àsìkà ń bẹ lábẹ́ yẹn tó ipò ọlọ́run bá lékè ọlá nìkan ní fi mẹ́ tó bá fẹ́ mi ní sọ̀rọ̀ pọ̀ lábalábẹ́ yẹ kọ́ lọ nítumọ̀ mi musa máa ń bira mi léèrè gbèsè mi náà ó tó báyìí sa ní ọdún kan baba mad wọ́n tún tẹ̀síìnì fún wa lọ ni wọ́n bá tú wáyà kan inú Quran ntí akọ ntá àmọ̀ tẹ́lẹ̀ ọ̀rọ̀ tí bàbá túnjọ náà ó yàtọ̀ sí àmọ́ bá ń tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ṣáájú ọjọ́ yẹn èmi ò gbọ́ báwọn ẹnu àfa kan rí àfẹnu wọn náà mo tọ́ gbogbo mo wá ń bọ̀ ń lé ń jọ yẹn mo wá ń ronú bọ̀ ń lé pé wọ́n lọ́hùn ìmọ̀ ni wọ́n fi gbọ́rọ̀ ìkalẹ̀ yìí wọ́n lọ nítò nítò léńtò nítọ́kọ̀ àti àwòlàwíyà irú mọ́nsílà yìí kí lọ́rọ̀ náà ọ̀rọ̀ ọ̀dán ni ọ̀rọ̀ ọ̀dán ni wàá sọ́jọ́ náà nípa arúta àti márúta ní bàbá mú wa káàkiri nù kúránì pé káwò káwò káwò kò lè rí bí táwọn tẹ́tẹ́ dẹ̀ yẹn kọ́nùmá ní kẹwọn. ní kó máa ayari, àyárí lọ́dún àkọ́kọ́ lọ́dún ẹ̀kejì àyárí ń gbọ́ lọ́dún ẹ̀kẹta làwọn wò pé kọ́mọ́dà ṣe jù mọ́ ọ̀rọ̀ bá àwọn àfa wa tó wọ́n ní a máa ṣe gaba yìí o wọ́n yẹ ṣàdúrà fún wa pé ọlọ́run jọ ṣe é ṣe èèyàn báwọn nípa tíratá ń lò fún tafsir Ibn Kathir la fi bẹ̀rẹ̀ nítorí pé bàbá wa gbà nídìí kan ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ tafsir ṣiṣẹ́ wọ́n jẹ́ ká gbọ́ yé yí pé àwọn ṣe báàs lórí àwọn tafasir tí ń bẹ àwọn awo èwo làwọn lè máa lò wọ́n náà wá wá wá wá gbogbo àwọn táwọn táwọn ń rí ipò wọn ò tó ń tàn lè lò nípa pé ọ̀pọ̀lọpọ̀ tafsir ló ní ẹ̀rọ ẹ̀rọ àkídà ẹ̀rọ àkídà àkídà náà sì lọ́gá ọ̀rọ̀ àwọn ọ̀tàn tọ́jọ́ israẹliya ìtọ́mọ israẹli ó kúnnú tafsir mi lọ ẹ̀ sọ̀tàn tó tọ́ aráyé ọgbọ̀ yóò dùn mọ́ wọn àmọ́ kì í ṣe ìtàn tó rí bẹ́ẹ̀ ọmọ israẹli ni wọ́n kì bọ̀ àwọn àfa wa tí wọ́n sì kọ tẹ̀sí wọn ò mà wọn à mà wọn kà wá di ọ̀rọ̀ torí pé kuraani ní ń ṣe ìtumọ̀ kuraani títú ó ní ń ṣe pẹ̀lú àwọn ẹ̀sìn tó ṣáájú wa lọ lórí àwọn àyà mi. bàbá ní àwọn wa wà lọ àwọn asọ́tò wa sósì àwọn ò rí ètò tó wà mọ̀nàṣì ju Ibnu Kathiri lọ àwa ń jọ yẹn àwa ọmọ yàtọ̀ ńgbà fẹ́ kí tafsiri wájú wọn wọn fi jàdá lé nìkọ́ wa ńlára mọ̀ ń tafsiri a sì mọ̀ yí pé kan tún jù yẹn lọ táwọn máa gbé e lọ́wọ́ bíi sọ́ọ́wí ni a fi ń kọ́ wa ní tafsiri Jalalayn tó gbé sọ́ọ́wí ṣe tafsiri tiẹ̀ lórí Jalalayn ni ó gbé lọ́wọ́ a máa Jalalayn àjẹmọ́ sọ́ọ́wí èmi mọ̀ pé tẹ̀sí tún ju ẹ lọ ńgbà tá à ń súnmọ́ wọn náà làmọ̀ kó tó pọ̀ nígbà ọ̀pọ̀ kankan lédè kan sáà sáà mú Ibn Kathir ni a máa ń lò fún fún wa fún ara yé tọ̀ ńgbà náà bẹ̀rẹ̀ àwọn ọ̀sẹ̀ láwọn alábọ̀rùn mọ́ akalọ bí wọ́n gbé ń ta Ibn Kathir ni labara lababẹ̀rẹ̀ tafsir àwa ń lọ bẹ́ẹ̀ à ń lọ bẹ́ẹ̀ ìgbà tó yá ni a bá rí tẹ̀síìlì kan ìdí mẹ́rin ní burúkasẹ́ a wá rí tẹ̀síìlì kan ìyẹn wá jẹ́ etí ìdí bàbá ọ̀sẹ̀mí ni wọ́n kọ́ wọ́n wá kọ́ lórí Jalalaini àti sọ wípé àwọn àtàkùtọ̀ wà mẹ́ pé àwọn àṣìṣe kan wà ńbẹ̀ àfẹ́ túnṣe wọn a kọ àwọn wà á tú wọn wà á tú odidi Quran délẹ̀ apá kan ni wọ́n tú wọ́n bá tú bì kan so wọ́n tún bọ́ bì kan nígbà mọ́ wá kà má rí ah, Usaimin ìkíní náà Uzuli ni wọ́n Uzuli ẹ̀ńtọ́ mọ́ ìmọ̀ ìpìlẹ̀ ẹ̀sìn ni wọ́n ẹlẹ́ẹ̀kejì wọ́n tún jẹ́ àfa mu'asir àfa àsìkò táwa wáyé sẹ́ńtìrì táwa wáyé náà ni wọ́n lò tó yẹ pé nǹkan tuntun tuntun yóò ti wà nù tafsiri wọn ngba kalọ kabọ àrí pé àní nǹkan méjì ká làwa ń lò bọ̀ láti ti rí òun làwa ń lò bọ̀ fún gbogbo jama yẹn àmọ́ lójijì mo mọ̀ pé mo mọ̀ yí pé gbogbo suwar gbogbo sura ti bẹnu kwani kí baba tu ṣùgbọ́n n tiẹ̀ ní ìsìdádù fún ẹ mímì ni pé kátó kan bí tí wọn ò tún yóò jìnnà lójijì níjẹrin mo ní nǹkan tẹ̀sí sílẹ̀ bá ṣe máa ń kà á lẹ̀ ń bá ìta ti ìta fẹ́ tú ń lọ ń bá kà á àníyàn wọn tún tẹ́ báyìí ní abá sọ fún ní abá kọ́ síbẹ̀ pé ilé ti pé o ó ta báyìí o ń gbé ayé àbó gbéra tí wọ́n gbéra pa onusọ́tù kaf ẹ wo suwaru ti ń bẹ láàrin láàrin àníhàm sí kaf ìmọ̀ ìbá lọ straight ọ̀tún bá títí ọ̀rọ̀ lọ́n lọ Nta ta sí ma máa gba bàbá bá tí n fi àlùkàní báwọn yẹn sọ̀rọ̀ inú àwẹ̀ táǹpé ní tafsir ìjókòó tafsir ní pé wọ́n máa ń bẹ̀rẹ̀ Kuran láti bẹ̀rẹ̀ wọ́n sì máa ń parí ẹ̀ wọ́n máa tún ní suwaru suwaru aya aya tó fi délẹ̀ ìwọ ká ṣe báyìí àwa bọ́ra ni mo kí fún pé sí ká máa bá bàbá lọ ká lọ bọ́ scarf ká máa tó lọ tí àbá ní bá wọn lọ tẹ̀síìrì míì wo ló lè tó jọ tiwọn yìí ní kíni ní àkídà èèyàn lọ́gá ní àkídà awàdán ẹlẹ́ẹ̀kejì ní kọ́làm bàbá Usaimin ní kọ́làm wọ́n ní bayan nínú mẹ́wàá tí bàbá kọ́ lẹ̀ là ń tú kan bẹ̀ fún yín tá a bá sọ pé bí wọ́n ṣe kọ́ là á tù àní tí ìdènà ń ban bí adé lónìí àyà méjì mẹ́ta fòdìdí àwẹ̀ láwọn kà ṣùgbọ́n bá ti wò pé ẹja ka ilé ẹja ka ilé kọlọ̀bà ní kọlọ́jà àwọn èèyàn orí gbọ́ gbọ́ yé kó ṣàǹfààní fún wa àtẹ̀ntí sọ àtẹ̀ntí ń gbọ́ èwo ní ọba tí wọ́n mú báwọn mo ń fi àsìkò yìí sọ fún gbogbo ọmọ akẹ́kọ̀ọ́ tó fẹ́ ṣiṣẹ́ yìí irinṣẹ́ yìí ni ẹ mójútó jù ẹ fi irinṣẹ́ iṣẹ́ oníṣẹ́ lẹ̀ àwọn tí ń gba contract àwọn nìkan máa pààrọ̀ asọ́njojúmọ́ tùgbọ́n ń gbaṣẹ́ kiri kápárọ̀ mọ́tò àwọn ni wọ́n ní ẹ má jẹ́ amòfin láyìn gringori wọ́n pọ̀ níwé òfin ni tí o bá fẹ́ máa rèé ṣẹjọ́ sí kóòtù tó fẹ́ máa jàre bọ̀. bẹ́ẹ̀ náà ni àáfàá tàbí tó fẹ́ ṣe rèé kó pọ̀ ní iṣẹ́ tiẹ̀ náà ti ṣe kútó kó ló ń sàmọ̀rọ̀ fún wa. yàrá àwọn èwo ni àwa bọ́ sí báyìí ṣé ẹ máa bá wọn lọ ní bàbá ní bá wọn lọ oníbà tí wọn mú. tẹ̀síìrì kẹrẹ kò ń ṣe tíra tá a lè sọ pé ẹ sáré lọ rà wá lọ́jà torí pé tí wọ́n ti ń kọjá ń di mẹ́rin márùn-ún àwọn oníjà kìíra sọ́wọ́ torí pé gbọ́ wọn mọ̀ tẹ́wọ́n ti wá rà dé owó wọn mọ́lẹ̀ ni èèyàn máa ń ṣe bẹ̀ wọn ni pé ẹ bá nira tí a bá yẹ bọ̀ tí bá ń bẹ lọ́jà ọ̀dà dẹ̀ ń lò nísìn kìí ṣe oní júùsì mẹ́rin márùn tàbá ń túlé kiri àwọn tẹ́fsì ńlá láti wá ń bẹ lé tàbá wò eléyìí inú kí àkídà jẹ́ lómi inú kí fúrákù jẹ́ lómi ntàmí pẹ̀lú àkídà ni pé àwọn sìfáàtì ọlọ́run tí ìròyìn ara rẹ̀ gbogbo àwọn afọ́ntẹ́ òsìlì kí wọ́n ṣe kí wọ́n ṣe gbà tán máa yí ọ̀pọ̀lọpọ̀ wọn ò yí sí mọ́ṣáàbù wọn kó lè bàbá mọ́ṣáàbù wọn mú à ń bọ̀ lórí èèyàn tàfẹ́ tá a máa sọ̀rọ̀ lórí ẹ̀ tó bá yá wọ́n tẹ̀ sí lòsè gbára lé tán wọ́n fi ẹ̀rọ síbẹ̀ wọ́n ń pè tẹ̀sí kùsà kò sí àwọn àfáà tí wọ́n yìí sọ̀rọ̀ ń kùsà pé bàbá ní kálà lúgà pọ̀ àgbékalẹ̀ pọ̀ ṣùgbọ́n bàbá wọ́n sọ̀rọ̀ tẹ̀sí wọn yí pé gbogbo nǹkan ló pé sínú kùsáàf wọn á ní ṣùgbọ́n hàn ìtumọ̀ kùránì kan ní òsì ń bẹ̀ mẹ́sì máa jẹ́ wọn ní ní kálámù yẹn wọn ní kùsáàf fi ìkùlùsẹ́ ìlà tafsir bí baba gbẹ́yànjú kílẹ̀fẹ́ lò tẹ́ lẹ́kọ̀ọ́ mbẹ́ àmọ́ wọn tú kùránì wọn tú fara ayé omi pé ẹ̀ lé yóò sọnù wọn ní sí fún yẹn ni pé wò tó bá bẹ́ẹ̀ sí bàbá tàbí kàtẹ́jì bàbá kí sára o bàbá gbọ́n pọ̀ o wọ́n rà ti nǹkan bọnú nǹkan nǹkan bú bọnú nǹkan tẹ́gbẹ́ ẹ lè mà <laughs> ẹ lè mà bàbá fẹ́ da ọ̀rọ̀ ńlá kan wọ́n fẹ́ dànù wọ́n fẹ́ da ọ̀rọ̀ ńlá kan nù tó ní àdìsí lórí tí àdìsí tó fẹsẹ̀ ilé wà lórí ẹgbẹ́ngbẹ́yìn tí àwa mùsùlùmí dẹ̀ yẹ pé òní hádàfù wa ni èèmù wa pé tàbá wà lìjẹ́ náà tán wíwà lìjẹ́ náà òré lálẹ́ fún wa ṣùgbọ́n kù kátó dúdú yẹn lọ táà retí kí náà ní dáre tíjà máa gbóyà tó bá kárí ọlọ́run báyìí a máa gbẹ̀ngbẹ́ rẹ̀ pé ọlọ́run àti wọ́ o ṣùgbọ́n kó àìrí ọ nígbà bá tó rí ọlọ́run tán lọ́kàn tó balẹ̀ adámílẹ̀ sọ fún akílẹ̀ àlẹ́ yìí pé a rí ọlọ́run ẹnìkan ò ní dí àwọn lójú pé bá a ṣe máa rí oṣù oṣù àwẹ̀ yẹn tó sọ àyẹ̀bá lé sẹ́yìn fẹ́ nìkan ò ní dẹ́nìkan lójú pé jẹ́ rí oṣù kálífúnlẹ̀ pé ọlọ́wọ́dẹ ọlọ́wọ́dẹ bẹ́ẹ̀ni kọ̀ọ̀kan wá sọ̀rọ̀ ní dojúkojú báyìí bàbá tako wọn là ní rọlọ́n ìgbà wọn á dé ọ̀gángan bẹ̀ inú àyà kan wọn á kìbọnú rẹ̀ ọlọ́run sọ pé ẹni tó ń bá gbé dìnnà síná fàkọ̀dé fáàsà ó ti jèrè àmọ́ sùsì àní nárì wọ́n dé kílà jẹ̀nẹ́ta wọ́n dé kílà jẹ̀nẹ́ta fakọ̀dí fàásà ńgbà bàbá ó túbẹ̀ yẹn bàbá ní ẹgbẹ́ ọ̀dọ́là ń wí pé tá a bá ti wà lìjánná òun tì í jèrè wọ́n ní ntọ́lọ̀ ni pé fàásù ni àṣẹ fàásù la yakunu fàásù àwọdá yakunu fàásù akibara mi ni o èyí lè rè tó ga jù tẹ́yẹ tá a jẹ ẹ̀wọ̀n wọ́n ní ẹwù nǹkan ìtí bàbá wí ni pé kò sí rírí ọlọ́run bẹ̀ mọ́ wíwà ìjẹ́ nìkan lè rí ńlá ṣé bẹ́ẹ̀ sì ni so pé ká kíyèsí pé ká má gbàrà lè tẹ̀sí wọn àfẹ́tọ́ wáyé pé ó ti di ẹni tó jin tó jin dò nínú mà tó mọ̀ pé ẹnu tí wọ́n fẹ́ lò bí ọ̀rọ̀ bàbá rè mo bàbá ti bẹ̀rẹ̀ ìṣesí wọn bí ẹ̀rọ ti bẹ̀ la fẹ́ lò àwọn àwọn ètò lè bá ìtànká mọ̀rún tábà fi ní máa bá kakọ tiẹ kama ba lọ báwọn láìsí wàá rí mi nínú ilé wọn gbé tafsir ní tafsir alimunir tafsir alimunir òun náà jẹ eighteen ìdí eighteen mujalada àtìlónà méjìdínlógún ni ah. gbígbéra tí bàálù wa gbéra tó sọ̀kalẹ̀ ní àná gbígbéra míì tí ó gbéra lónìí ní gbé Professor Wahaba Azueli àwọn ni wọ́n kọ tẹ̀síìrì yìí tíra ńlá tí gbogbo àwọn afámọ́rù yẹn náà nípa fíkì yẹn náà alifíkì alìsìlámi wa adìlátò bàbá náà professor professor ni wọ́n kí n máa fẹ́ lọ́gọ̀gàn bẹ̀ yẹ àwa fẹ́ bọ́ sọ́dọ̀ tí a padà ń bí àwọn láàmú wa bá lọ táàfin dé síwájú káàfi padà tàbá dé síwájú káàfi padà a tún jọ ìbàbá wa òsèyí mi òsèyí mi àtúnjẹ́ ìwọ̀n padà kọ́lọ́wọ́n wájú gun alẹ́ mi dìgbà náà. amina. ìtumọ̀ bàálù ìgbéra mi nìyẹn ó tún ní èdè àdúrà kì í ṣe gbogbo ẹni àjọ bẹ̀rẹ̀ níbẹ̀rẹ̀ lájọ tó níyì o àwọn àtàjọ abẹ́lú ní ọlọ́run ọlọ́bàrà kó jẹ́ àgùn abẹ́rẹ́ tẹ̀síìrì àyè yìí ní. two thousand and one ìjìrà fourteen twenty two kí ló sùn yẹ kí ni déètì sùn yẹ. déètì oṣù yẹn ó ní ọjọ́ kejìdínlógún oṣù kọkànlá two thousand and one ọjọ́ kejìdínlógún oṣù kọkànlá round one tí í ṣe Ramadan two fourteen twenty two Ramadan two fourteen twenty two àwọn mí ń bẹ láyé ní ìsìn wọn ò kú àmọ́ wọn lẹ́tọ́ àti jókòsá yìí mọ́ Allahu Akbar wọn ò dẹ̀ kú ń jọ́ àṣìbẹ̀rẹ̀ wọn ò jọ pé wọn lè rí bẹ́ẹ̀ abẹ́lẹ̀ wàlẹ́kọ́lá banisanu lu àwọn ẹrú bẹ́ẹ̀ náà. amiina. àwọn táwọn ti kú banisanu tiwọn náà. amiin. ó láàánú ọlọ́run. kí wá fi àdúrà àwọn ọmọ àbáríkà kan bọ ọ̀gángan bí. tafsiri yìí ìdí méjìdínlógún ni mo ti mo sọ ọmọ tí ó kàn ló kó wá fún mi ọ̀kan ló ló kó wá fún wa lékeu tí ló wá kàn lónìí àwọn àtàfà sí ìta dẹ yẹ̀wò yẹ̀wò yẹ̀wò a ah, òǹkà díẹ̀ nínú mọ́tàbà tabagbélé tó dùn mọ̀ràn ẹ̀ máa ń tàbí a ah, eléyìí dá a ah, owó bó ṣe ń kọ̀ọ̀kan ń bá wa lọ́ọ́ di kakínì rẹ̀ mọ́ àpọ̀ ọmọ kan sọ́dọ̀ tẹ̀sílì báyìí afẹ́ nafẹ́ ọya okò ẹ̀rẹ́ ẹ tẹ̀ sórí íńtánẹ́ẹ̀tì kí làwọn afáàsọ lágbàáyé lórí ẹ̀ ń bá kàkàkà wọn ni a wọ́n ní àfa bàbá lẹ́rọ̀ o ẹgbẹ́ yìí ò lẹ̀ ẹ̀tún gbẹ́lu ẹ̀tún gbẹ́mí wa ẹ̀tún tẹ̀ tó ju kínní ó tún tẹ̀ ó tún wà lọ́wọ́ lọ a wọ́n ní gaba yìí lókùn díẹ̀ làwa kó tẹ̀sí lẹ̀ kankan kátó wa kàn ilé yìí tó wa kó tẹ̀sí fún mi ọlọ́kẹ́kọ̀ọ́ ní Sudan ni ọlọ́kẹ́kọ̀ọ́ ní Sudan ndé tọ́wá dé àkọ́kọ́ ọlùdé tọ́wá lé ọlùdé ó kó fi kíul ìsìlámi wá pòfin dúpẹ́ oúnjẹ ìdì mẹ́wàá akaramapola òfin dúpẹ́ bákan náà ọdún tó tún wá parí ní Sudan pé òun tó parí tán ní Sudan ló tún wá kó ilé náà wá bàbá tó ṣe tafsiri yìí bí bàbá Usaimin ṣe jẹ́ àfáànú gbà yìí làwọn náà jẹ́ àfáànú gbà yìí kódà wọ́n tẹ̀ tó jọ máa kéwù sí bàbá Usaimin torí pé ẹ̀yìn àwẹ̀ tó lọ làwọn kò láyé. Allahu akbar. ìsín lẹ́yìn ìwòye ìsìn wọn bẹ láyé ẹ̀yìn àwẹ̀ ìsín lẹ́kọ̀ọ́ láyé rahimahullah kọlọmọ ni kẹwọn. Allahumma amin. afa wa ni ohun tó fi lè dúpẹ́ pé òun láti yọrí lórí pé ẹni káwọn lọ kẹ́kọ̀ọ́ ń sùn dáhùn àwọn tún déere wọn fi lé náà dùn dúpẹ́ níṣẹ́ wa kàn yìí làwárí míì ju tiẹ̀ lọ yìí. Allahu akbar. ẹ wò kán bẹ jama alifa náà ni alifa wa abúrọ̀sí ìdòkè labọ́ bọ́lá ń sànú alifa náà. amiina. àti gbogbo ẹni tó yẹ pé bí wọn bá ti wá rí àǹfààní tíra báyìí wọn máa ń wá fún wa gbogbo ọmọ akẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ọlọ́wà sànú wọn. Allahumma amin. nínú wọn ni àfáàwà Dr. Suleiman mukadamu agbawa. Allahu akbar. pé ń kọ̀kọ́ rí fatawa bàbá wa bùnú tèmi yà láyé pé kọ̀kọ́ rí báyìí láyé. lẹ́yìn kí n kanú tí a kan dákọ̀ rẹ̀ òun kọ́kọ́ wá rà fún mi. thirty seven follows lóhun. thirty seven follows. ẹ bá ló wọ́ tẹ̀rù dìdì lọ rà kó lọ sí kankan kánò jùkọ́ lọ́ba mi rà wá lọ tọ́rọ lọ kánò lọ bá lọ́hùn lọ bá lọ́hùn ló wá ra ìkan tiẹ̀ owó ọ̀wá símọ́ lọ́ wá wálé lọ́ wá tó mówó mi lé lọ́ wá padà lọ. lọ́ra tá a fa. ọdún lọ́ra nǹkan míì lọ́dọ̀ dára àtàwọn tí a mi tí a mi náà tuntun tàwa sọmọ tí a bàbá yẹn. Hmm. inú àwọn tuntun máa ń ṣe bẹ́ẹ̀ ni bàbá afa wa lókè líle tẹ̀sí ńláńlá tiwọn náà ti bẹ maktaba òǹdì mẹ́wàá ológun dì jù bẹ́ẹ̀ lọ áka mẹ́ta ń tí o máa wọn tí a mi àwọn tí a mi ọjọ́ tá a fẹ́ ṣe ìdésìpadà fún àwọn fún mùdílù mọ́ríkàs nígbà òní òsì ẹ̀há ọdún tá a fẹ́ ṣe yẹn ààrùn sẹ́sẹ́ bàbá lókè ilé lè bá a fẹ́ ṣe ṣùgbọ́n a fẹ́ ṣe láàárọ̀ kùtùkùtù ọjọ́ yẹn ni àáfà jíwá lọ́ba mi kó tí a ń pè ní wàyẹ́sí àdúnẹ́kàwá ìdìbí mẹ́ẹ́ tí méje ni lọ́rùn rí lọ́jà pé ah ìka máa fọ́ òní lọ́sọ̀ gangan tá a fẹ́ ṣe láfijọ́ sí ìjọ náà bí ṣe máa wá kó wa náà nìyẹn náà làá fi ṣiṣẹ́ ọlọ́run lọ yìí àwọn tí wọ́n rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà mansanu wọn. amiina. afajẹ náà sì náà òun náà máa gbé tíra wá sí maktaba pé tí a kan bá ti fi tí a ń ta kódà ọ̀làǹfààní yúdẹ̀ra ìdìgbà sí maktaba ọlọmọ yìí tí a tiẹ̀ náà ti bẹ ní maktaba gbogbo àwọn akẹ́kọ̀ọ́ yìí ọlọmọ nsànú wọn. Allahumma amin. bando ti wọn o. amin. ntí ẹ̀yin náà tẹ̀ ní lọ́dọ̀ ọlọ́run ṣe fún wọn yìí. Allahumma amin. bákan náà mukadam abu Asmau oloko muhakoku bunu temiya fún mi akọni ti tijọ n tẹtẹlẹ amúgbàtí wọn ní àti àkọ́kọ́ bunu temiya wọn ti ṣe tẹtẹlẹ takiko rẹ olówó kuwa fún mi àtàwọn tí a mi tí a mi lanlana àtàwọn tá a ti da kọ́ ń sìn àsìkò la sọ̀rọ̀ mm-hmm. ní ìsìn wọn ti kálẹ̀ mo sì máa kàlọ́ láéláé nìyí ọlọ́run bá ń san wọ́n lẹ́sàn lóore Allahumma àmín la hawla wala quwata illa billah ah, àyà tá a wá fẹ́ fi gbéra lẹ́nì àyà 54 àyà 54 kí wọ́n tó kà á a sọ yí pé abẹ̀rẹ̀ tafsiri láyé yìí ní eighteen eighteen eleven tọ́lá ń wá rọmọdánà two fourteen twenty two ìjọ tí àbá tó sọ̀kalẹ̀ Quran lódìdí pé akadélẹ̀ yanyan ọlọ́run jọjẹ́ pàánà làákà fún yín. Allahumma amina jẹ́ pé iná là á kà fún. amina. lórí àlékún ọlá àlékún oore àlékún dáyà ọlá tóbi ọlọ́run ọlá kún fẹ́ àkún. ẹ táàmù wa fi àyè sọ̀tàn rí jọ́nà pé ẹ rántí pé bàálù àkọ́kọ́ tó kọ́kọ́ ló bà sí ìmí tuntun gbéra yìí ẹwù bí tọ́lọ́ wa kí ó bà sí kẹ́yìn níbi tábì máa ṣe àti níbi tí ó bá ẹnì kọ̀ọ̀kan wa náà. amiina. la hawla wala quwata. illa billah. illa billah illa sin. ọ̀tún láti yá so tafsiri rọ yíma sábtì ni. insha allah. tábà wo oṣù gíríngọ̀rì ọ̀ndẹ̀tù ni yóò bọ̀ sí tàbá wo oṣù tu ni ní yóò bọ̀ sí àbí kí ló bọ́ sí lọ́tùnlá tù ní yọmọ sábtì yọmọ sábtì ó tún jẹ́ tù bí ṣe ń gbéra wọn ìtí ń bára wọn mú yìí ọlọ́njọ́rọ̀ ọwọ́ bàmú délẹ̀ ọlọ́run ọlọ́run ẹ wàá tún mọ ìmọ̀ tí ń bẹ ń bẹ wa yìí tí wọn tẹ́lẹ̀ bá fẹ́ tú àyà wọn kọ̀ọ̀kan ti sọ ti ń bẹ nú àyà yẹn ní àkọlé aya kan ni ọba da àkọlé ni wọn da aya kan tu aya méjì ni ọba da àkọlé ni wọn da méjì wọn da tu tọ́sí aya márùn ni ọ̀rọ̀ wọn papọ̀ tọ́lọ̀ ń sọ mbẹ̀ ni wọn kó pọ̀ wọn ó tutù sísẹ́mù tuntun nìyẹn wọn lo sísẹ́mù bàbá Usaimin wọn lò nígbà pàfà wọn sì ni wọn tún á fi àwọn àṣàlíbù míì tó kàn ẹ̀ẹ́ eh. tẹ́pẹ́ mi bẹ gan tí o bùkátà sí ká máa kàfẹ́ yìí àfi tẹ́lẹ̀ pé ọmọ akẹ́kọ̀ọ́ tó wà ní kíláàsì kòkò níbi tó kúndé bani sábà báyìí lẹ́sìn olóore àmín wòsíláyé má ní sábà ní kí wà ní jẹ wọn gbogbo tí bá jẹ atharu wọn ti ń bẹ ayé má jẹ wọn má padà sí ibú àmín wọlá ẹsẹ tí wọn ṣe lẹ fún wa yìí láhọ́lọ̀ wà láàkúwàtà akọ́lẹ́jọ́ wọn fún àyà méjì tá a fẹ́ tú lónìí àyà méjì tó ní wọ́n ní báàdù àhàwálì rahmatillahi ta'ala àwáká ti sùn síbẹ̀ àwáká sùn síbẹ̀ fifty three ni àníyàmì parí sí fifty three láti gbé jàmọ́ four and five bàbá ní ìṣesí apá kan ṣe sí àánú ọlọ́run láyà méjì yìí wá sọ fún wa ṣé àwa mọ kò yẹ ká mọ ríṣà ní ọlọ́run báyìí hmm. abẹ̀rẹ̀ àwòrán dáná la fẹ́ fọdún yìí bẹ̀rẹ̀ afẹ́ fi béèrè ìkẹ́ ọlọ́run ní wọ́n á jẹ́ pé n ti ń ṣẹlẹ̀ rí èmi gbà pé ọlọ́run kẹwàá. èmi náà gbà mo gbà. gbogbo ẹni tí ń bẹ ń tẹ̀sí lé ní ń tí ajọ́ máa ń ṣe tí ò tí dé ọlọ́run o siwalen tó kẹ. amiina. láyé àtẹ̀lẹ̀ kí a ma. amiin. wọlé àná ọlọ́run. amiin. wàá gba ìmọ̀mùlù jọ́fà ọlọ́run járe yín fẹ́. amiin. jama ń jọ àti bẹ̀rẹ̀ baba pa kan jẹ́rí. péjọ kan bẹ tí mo jókòó lémi nìkan bí ń jẹ́ òjì bẹ̀rẹ̀ ẹ̀sìn wọ́jọ́ orí wọn. wàláì mo fẹ́ sọ fún wa lọ́dún yìí pé baba èjé e, e e mi ọmọ fi jọ méjì sí mi wàláì mo fẹ́ ó kùsà kí n sọ fún wa kódà mo sọ jáde fáwọn àlẹ́ à kì í sọ bàbà pé kí wọ́n rẹ́sì àwọn ilé àná ni kì í mọ̀ sọ bẹ́ẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ bá sọ ìkíni bàbá ò ní gbà ẹ̀kejì ni pé n tí ó bí n máa bí mi kí ló dé mo ní mo ẹ agbóyè mi tí mo lọ kàtẹ́wò sí kápẹ́ mi bá ní o pé kápẹ́ mi bá ní mẹ́tẹ̀ẹ̀tẹ̀ ni mo jẹ́ pé mi ní kí n kàtẹ́wò sí mi bá máa sin ní jọ́kọ̀ọ̀kan torí jẹ́gàjẹ́gàjẹ́ pẹ̀lú ọjọ́ orí wọn yìí wọ́n ní bàbá lọ́rùn lẹ̀ èyí lẹ́rù báwọn ẹjọ́ ń kà náà ni ní bá fi sọ fún àwọn àjọ náà ọlọ́run sì wá fàìsàn ṣe yín wọ́n fàìsàn ṣe yín. amiina. ọlọ́run kápá kátúndó wà báyìí láti jẹun náà. ọ kápá rẹ ọ kápá rẹ. ọlọ́run ní sẹ́bẹ̀ fún mi. àǹtàmà rẹ. wọlé àná ọlọ́run. amiina. kò sí ní tẹ nìkan sá sẹ́yìn láàyè yìí rí tí ẹ̀rí ogún àtọgbọ̀n rẹ̀ kò sí tó yẹ pa àwọn tí wọ́n rí ọmọ akéwù làwọn ẹ̀yin sọmọ akéwù wa ẹ̀yin sọmọ akéwù mi ẹ̀ka yìí lẹ́ ń pé ayé lọ́mọ akéwù yẹn ẹ̀yin sọmọ akéwù mi bàbá yìí sọmọ akéwù mi ṣé yẹn máa ń gbọ́ bàbá tí wọ́n mọ ilé kéwù tí mo ti kéwù ni wọ́n ti kéwù ni wọ́n lè ti kéwù tán kí n tó délé kéwù. Allahu akbar. Ìbá wọn lè kéwù. Allahu akbar. Mo ti délé kéwù mo ti wá ń kéwù lọ bọ̀tà bàbá máa dákọ̀ wọn pé à ọkùnrin kan bẹ bàṣírù ní jẹ́ ṣáájú làwọn sọ nǹkan kàrókè ọ̀fà ní èèyàn takuntakun ní nǹkan kan ní wọ́n ti máa sọ fún anú ọ̀rọ̀ tí máa sọ̀rọ̀ àwọn ọmọkẹ́ ọmọkẹ́ ó nígbọ̀ ni bàbá tó wá tún dé padà wọ́n sì gbèjọ́ náà tọ́lá tọ́lá tọ́lá tọ́lá ni bàbá bá sọ pé àwọn tó fẹ́ tẹ̀síwájú sí nínú ọ̀kẹ́ pé àwọn tí àkẹ́tàwọn ò kà àwọn tó fẹ́ tó kà wọ́n ti gbòòrò wọ́n ti dẹ̀ntì ń ṣe nǹkan ńláńlá jọ́nà lọ́hùn. so gẹ́gẹ́ bí ọmọ tí wọ́n wá fẹ́ràn lé kéwú ni wọ́n á sì mí. gbà pé àwọn afáàní máa pẹ́ àwọn aṣáájú wa lé èmi dẹ̀ máa ń pẹ́ wọn lé. wọ́n á gbé mi ní láti ní wọ́n á gbé mi lọ sílé tiwọn lókè ọ̀fà. àwọn ni kọ́kọ́ ń gbé mi pẹ̀lú kẹ̀kẹ́ mansini wọn tí ń gùn jọ náà. kìí ṣe kó baba gangan ní gùn o. àwọn náà baba gangan ní gùn ah, baba ah. gangan ní gùn wọn àgbẹ̀ mi sẹ́yìn lọ́ọ́lé wọn lọ́ọ́ àmàlà dúdú. masha allah nígbà mi. wàláì wàláì njọ tí èyàn bá fún mi lẹ́bà jẹ tí mo mọ̀ sí ọ̀gọ́ olórí mi jọ náà torí ẹ̀ bà torí ń bà jẹ̀ bà mo fi tìdí kan fẹsẹ̀ ń lọ sábó lọ́dọ̀ àbúrò bàbá mi ẹ̀nà ti lálẹ́ kí a máa ní ìsìn kọ́lọ́ máa ní kí a pọ̀ ìyìn bá àjẹbà ah, ah. mo fi fẹsẹ̀ láti di ìkan lọ sábò ah, àwọn àfihàn sí ni gbé mi lọ sílé wọn ẹlẹ́ àwọn àgbààgbà náà wọ́n bá ní kẹ́ wọn wọ́n ti wá ru ọkà alẹ̀ tí a bá gbé ọkà fún mi tí mo jókòó lẹ́gbẹ̀ẹ́ kan ní màá dúpẹ́dúpẹ́ ni wọ́n tún ní kí wọ́n tọ́ bẹ́ẹ̀ wakọ̀ Allahu akbar. a ti fẹ́ tọ́ bọ́wọ́ ni gbàná wọn ò sí wọn ò rí òní wọn àdẹ̀ rí òní lábàjẹ́ ntán wọn ràn mí iṣẹ́ kankan òní jẹ́ wọn ràn mí wọn àgbẹ̀bí sẹ́yìn kẹ̀kẹ́ àtúbọ̀ lé kí padà nìyẹn àwọn afá wa fẹ́ràn wọn mo wá kíyèsí pé bàbá fẹ́ràn bàbá yìí èmi náà wàá sora mi mọ́ wọn. ló jẹ́ pé àwọn ọmọ kéwùgbà yẹn wọ́n fún wọn lóko wọ́n fẹ́ mi náà lóko tí ma ti ní pé já kẹlíbù àwọn ni wọ́n déhùn tí ma ti pé já kẹlíbù má àkòlòkòòlò èmi mo déhùn. Allahu akbar. àwọn ni wọ́n ń pè lájà àfa èmi ń kolokolo ọrùn ajá wàláì lásìmọ́ gbé wà nìyẹn nígbà pé lọ́sàn lóru àwọn àtàwọn àfáà ni lọ́sàn lóru àwọn àtàwọn àfáà ni ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ táwọn àfáà ní ọdún kan tí mi lè gbàgbé nù tán ìjẹ̀bú kan fọmọ kí ó sọ́dọ̀ wọn ọmọ sọ́dọ̀ wọn pé ọmọ kéwú ọmọ bá sọ̀rọ̀ làbàrọ̀ ọmọ ó lè ti dàgbà bàbá yà alákọ̀wé dẹ̀ ni àwọn alákọ̀wé ni tó bàbá bàbá àgbà alákọ̀wé yìí hàn ni ṣùgbọ́n ha ọ̀sẹ̀ ha ti lé ìyàwó rẹ̀ kú lọ́dọ̀ rẹ̀ ìyàwó náà ti kàwé ìyàwó lóhùn lé ha ti bá tiẹ̀ lọ ń gbélé kò ọmọ tó wá bí wọ́n fi lè kí bá sọ̀rọ̀ ìyàwó bá bàbá gbogbo ẹbí bá jọ bàbá wọn wọ̀ bàbá ni òun ò lóhun lọlé kí ó ní pé àáfàá tí ọkọ̀ wọn sọ report nígbà tó bá sọnù àwọn òde report bàbá lè kí ó report kankan lọ́dọ̀ bá dọ̀rùn ní pé ẹ̀ ẹ̀ report ẹ̀ sì lẹ́ẹ̀lú ọmọ ni wọ́n bá kó gbogbo nǹkan lẹ̀ dé àwọn àáfàá níjẹ̀bú ìjẹ̀bú fẹ̀ nàmà gbogbo nǹkan lẹ́dẹ̀ wọn nàmà ní ká máa mú àwọn afá wa mẹ́mà làwọn ọ̀lọ́ káwọn lè ṣe ọlọ́pàá tẹ́mà tẹ̀lé wọn àwọn tó lè ṣẹlẹ̀ lọ́hùn níjọ́ náà àwọn ẹbí àwọn afá wa wọ́n bẹ ní pálọ̀ tá a ti ń sọ̀rọ̀ ìyẹn pọ̀ ń bẹ nígbàtí bàbá yarí kalẹ̀ pé àfọ́ bá wọn dọ́hùn ọ́ kọ̀mọ̀ ìṣẹ́ ọlọ́pàá ọ̀kọ̀ọ̀kan kálukú yọ̀ọ̀sẹ̀ ilẹ̀ di yáwó baba láwọn dìde lọ múra nù lé ńgbà àwọn ìjáde ó ti di yáwó baba ìmáàmù nìkan dúró. Allahu akbar. mo wá rí pé ntọ́kùnrin fi dúró èmi náà dùn mi máa máa fa àlọ́ àjọmọ́ bẹ̀ àwọn méjì dondo la tẹ̀lé wọn jọ náà à ń bá wọn lọ lọ́ba náà lọ wọ̀kọ́ bí kan bá mú àgbàdo kí tí ẹran sọ́sẹ̀lẹ̀ jọ́nà lọ́sàn jọ́nà ẹbàlẹ̀ Awólọ́wọ̀ ẹran sọ́sẹ̀lẹ̀ ń bẹ̀ bàbá tó wá mú àwọn àfá tí yan fi náà nígbà tí ọkọ̀ gbé ní yànà ní Awólọ́wọ̀ gangan bí ọkọ̀ bá gbadà kódà agbótọ́ agbó tí ó fi ọwọ́ jádànù àrí ó tún nìlé ó ní àrárá ó ní àdéjẹ̀bù ìwọ náà ọkọ̀ yóò ti gba dáadáa tabagbara nù gbúrò ọdún dìde làbá fún wa àsìdí yọkọ ọba wọkọ làbá lọnù gbó làbá lọnù gbó bàbá ò bàbá ò wẹ̀yìn èmi náà wẹ̀yìn pé kò gbúrò ju ṣé bá àbá àtàtì wà ń bẹ̀ ẹ kọ́ ẹ̀ ń kàn so nígbà tó a mú ọ lọ nú ilé wọn ó tún jẹ́ pé inú gbóná tó kọ́ lé sí àti abọ́nkalẹ̀ ń bẹ̀ àwọn àwọn àwọn àwọn àwọn àwọn nǹkan àti abọ́nkalẹ̀ ń bẹ̀ ṣùgbọ́n nǹkan kan ń tàṣe ọlọ́run nígbà tí wọ́n bí àwọn afáàdé rọ̀ táwọn afáà sàlàyé wọ́n ní eléyìí o bàbá kan ní eléyìí ò lu ọmọ ó ní tẹ́ ẹ bá lu ọmọ ńgbẹ́ ti dé sálẹ̀ kẹtùmọ̀ gòkè bọ̀ lòun ti mọ̀ tàbí ló kéèpẹ̀ bá ní ẹ̀ka pé pa ògùn kan pé ẹnìkan jó lóògùn kan ó ní òun pé ó lè jù lọ o ṣùgbọ́n òun ọmọ tó náà wọn lára ẹ̀ gbogbo ẹ̀yẹn bí àfáà yóò lu ọmọ. ẹjọ́ máa lọ méjì tó alẹ́ nìyẹn látàárọ̀ tá ti kó lé ńgbà tó di bí aago méje táwa wọkọ̀ kan dé àná ọmọ abẹ́rẹ́ bí la tó wá wá ẹyin àjọ la fi jẹ àti awalé ńgbà mọ́kàdé ni mo afa tiẹ́ mo ń bẹ̀ pé wọ́n jù mí o. mo fẹ́ sọ fún àwọn akéwò pé kárìkọ́ sọ̀rọ̀ ẹ̀ ẹ fọ̀rọ̀ lẹ́bọ̀rọ̀ sí fọ̀rọ̀ fọ̀rọ̀ sí fọ̀rọ̀ ibẹ̀ yẹn ò ṣe tú wọ̀ torí pé àwọn òrí òní tí a fi ṣe tí wọ́n ṣe jọ náà o mo bí ma rí o tí nìyẹn tí bá fi kó tí mo wo kì tí tí ò sí tí bá fi kó tí mo wá fẹ́ wá ọ̀nà láti fi kó lọ máa lọ bá àbú màmá mi tí màmá mi náà tọ́jú ó wá sọ fún mi pé kí n wá gba owó tí n fẹ̀rẹ̀ odidi ẹran tí a pa fún suna ó wá promise mi kó n wó ra ẹran fún mi màmá wọn lọ́dọ̀ wọn jọ náà ni a fún irú pọ́n mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n mo sì mọ̀ pé màá ma nánú ẹ̀ màá rí lùbọ̀ nú ẹ nígbà màá rẹ̀ nánú ẹ̀ màá rí lùbọ̀ nú ẹ n fi lọ́mọ lọ́ní sí yẹn kà fún mi ni kà fún mi kódà wọn lé wọn ní bá ń máa ń gbọ́ tá ń sọ̀rọ̀ mọ́lẹ̀ wọ́n ní bàbá lókè wọ́n ní àwọn tí di bàbá lókè fàǹjọ́ náà wọ́n ní àfa àṣájírù ni wọ́n ti délé má bẹ̀rẹ̀ súná ńlẹ̀ mo ti lówó lápò ní a bá sọ fún mi pé wọ́n tún gbẹ́lú bọ̀ wá èlùbọ́ làjà kò gidi tí wọ́n ti lọ nẹtùgbé wa ọmọ akéwútọ́ tọ́gbù èlùbọ́ yẹn mi lè ẹ̀ amídù náà ń gbé ọmọ jẹ ọmọ ọmọ ni inú yàrá inú létòrò bẹ́ẹ̀ ló ti kú ló ti kú lùbọ́ yẹn torásìkò yẹn ìfẹ́ mẹ́rin lọ bẹ yẹn wọ́ jù gbóhùn tó kọjá lọ tó kọjá tó kọjá tó kọjá lọ nìyẹn so bọ́rọ̀ bá dé ọ̀rọ̀ èèyàn máa ń sọ̀rọ̀ ni o láti fi jẹ́wọ́ fún ọlọ́run pé ọlọ́run ni gbogbo ẹ̀ tí a bá jókòó mọ́tò lẹ́nì pẹ̀lú táwọn náà jó pẹ̀lú wa àwọn ní akọ́kọ́ ń fi nǹkan kan gbé mi obì gidi bàbá máa ń jẹ láti gbà náà náà tẹ́jẹ́ di sí yẹn bàbá yẹ fún ẹni bọ́ọ̀dì lóbì jẹ pé ṣáájú fún lóbì wọ́n mú lákò ẹ lọ́ọ́ rà ní kí wọ́n á mú nù èyí tí wọ́n jẹ lọ́wọ́ kò ṣẹlẹ̀ rí èmi nìkan ní máa fún tí wọ́n ní ẹ̀ fún lóbi kíjà tó bẹ̀rẹ̀ ni wọ́n ti ta méjì nígbà máa òkú kílọ̀ kúrin lára mi kí ni àyàn okò àkùkù náà ti mú wá so mi mi ní màsí àkankan lọ́tọ̀ wọ́n fún lóbi mansini wọn ìjọ ọmọkọ́ mọ bàbá tí wọ́n kọ́ mọ ilé bàbá dé dúdú ní oríta malete táàfà ní apàdé àwọn ń bẹ̀ tí mo lọ pàdé wọn dàjíjọ́ yẹn tọ́wà ọ̀rọ̀ wa rí bó ṣe fẹ́ rí lọ́jọ́ náà tí mo wá ń bọ̀ níta tatuka ń bẹ̀ ẹnìkan tí n lè gbàgbé náà ń bẹ lọ́kàn mi dìsìn pé sáájì wàá fi máa ń síìnì rẹ gbé èmi rìn sẹ́ lọ torí gòsó kankan lọ́ọ̀ mi mo ti mọ̀ pé màlété náà ni ẹ̀sẹ̀ náà ni màá ní padà wálé wọ́n dẹ̀ fún wa nípa mi jábọ̀ ọjọ́ náà ìní àti amídù ní a fún mi jábọ̀ sí ní ìfẹ́ ìnlẹ̀ gbowó nírú ilé yìí ìní gbowó nírú ilé torí àwọn ní àtúntò sàdúrà tàwọn ní àwọn máa dìbò lójú kan owó jọ́sí pín mi bí ẹgbẹ́ àti fún yàn ní twenty five thousand ní ìsìn ní pàmì jábọ̀ yẹn gbà yẹn mo fún wa fa lẹ́nu gbé mu àní wàṣẹ wálé bàbá ni a fi mansíìnì wọn gbé mi wálé àáfà kan bẹ tájọ jẹ́ bí ẹgbẹ́ ó ní bàbá ó ní sájìkù mansíìnì ẹni màá gbọ̀n wọ́n ní mo sì wọ́n bí ní gbé yín èmi ni ẹgbẹ́ pò ń bẹ̀ ń jọ náà ìyìn sì ní ju bùbá kan náà lọ́jọ́ yẹn wọn àdẹ̀ rónì Allahu Akbar ìdí nìyẹn tí ẹ bá ń rí pé ẹ ṣáájú ṣáájú ìdí nìyẹn ló máa ń sọ fún àwọn akẹ́kọ̀ọ́ bó ṣe sọ fún yín náà mo sọ fún àwọn akẹ́kọ̀ọ́ pé ẹ má túbẹ̀ yẹn wò àti ọlọ́ọ̀ níbẹ̀ yẹn wàlíkẹ́ ọlá tó wá sẹ́yìn kù kó jẹ́ mi yóò gùn sí wọlé àná ọlọ́run wọlé àtúbí rẹ̀ láhọ́lọ́ wọlé àkọ́ta abágbàǹtà mẹ́rin ń wò pẹ̀lú tẹ̀ ń wò wò wọ́n ti ń bẹ pẹ̀lú mi ti pẹ́ bí n kọ̀kọ́ ṣe olùkọ́ wọ́n sanwó fún mi láyé bàbá ní akọ́ sanwó fún mi tí mo sọ̀rọ̀ kọ́ nílé nílé wọn tàmẹ́ ọ̀rọ̀ tí wọ́n náà lọ kànrin àná dúró ti lé kéwì láti gbà náà lónìí ọlọ́mọdé jábọ́ ọlọ́mọdé jábọ́ àmín wa náà tẹ̀ ń pọ̀ jábọ́ la hawla wala illa billah gbogbo jama sọ̀rọ̀ la tókè nílẹ̀ tí ẹ dúró ti ṣe ọlọ́run láàyè má jà yín bọ́. àmín. gbogbo jama sọ̀rọ̀ ló má jà yín bọ́. àmín. gbogbo jama sọ̀rọ̀ ló má jà yín bọ́. àmín. kílẹ̀ nìkan fẹ́ dá sí nìkan lè dá sí ní ìsìn látàrọ ti wà mítí látàrọ látàrọ ní ìsìn àṣì báyìí àṣì báyìí kí nǹkan fẹ́ dá sí gbogbo ẹni tẹ́ ń dá sọ̀rọ̀ ọlọ́run láàyè má jẹ́ yìí náà bọ̀. àmín. wàá jọjọ jájọ náà lọ́hùn jọ wá kẹwa wájọ kẹwa pẹ̀lú àrànṣe rẹ̀. àmín. padà tó dọ̀rọ̀ báyìí náà yóò dọ̀rọ̀ náà inna malimari wa disu bá dàhù fakun asana lima wa. mo ní màá sọ̀rọ̀ ilé ni pẹ̀lú bọ́rọ̀ sẹ́rìn yìí ó jẹ́ kí n sọ díẹ̀ èyí tó bá kú díẹ̀ káàtó ọlọ́sàbúrẹ́jì fún amẹ́. amina. wàhálà wàhálà illa billah. tí a bá ti wá káyà ìtaba tuntun wọn fẹ́ ṣe fún gbogbo ẹ̀ ń bá wá bí lẹ́nu abẹ́ntì máa wá bí ọ̀fẹ́ sàdúà fún wa kọ̀wálí kọlọ́mọ́sá gbà. àmín. la hawla wala quwwata. illa billah. ẹ ká yà méjèèjì yẹn. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن وإذا جاءك الذين يؤمنون بآياتنا فقل سلام عليكم كتب ربكم على نفسه الرحمة أنه من عمل منكم سوءا بجهاله ثم تاب من بعده وأصلح فأنه غفور رحيم وكذلك نفصل الآيات ولتستبين سبيل المجرمين نعم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا جاءك الذين يؤمنون بآياتنا فقل سلام عليكم كتب ربكم على نفسه رحمة أنه من عمل منكم سوء بجهالة ثم تاب من بعده وحسلها فإنه غفور رحيم وكذلك نفصل الآيات ولتستبين سبيل للمجرمين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا جاءك الذين يؤمنون بآياتنا فقل سلام عليكم كتب ربكم على نفسه الرحمة أنه من عمل منكم سوءا بجآله ثم تاب من بعده وأصلح فأنه غفور رحيم وكذلك نفصل الآيات ولتستبين سبيل المجرمين نعم ọlọ́run ní. وإذا جاءك الذين يؤمنون بآياتنا àwọn èèyàn tí wọ́n gba àwa ọlọ́run gbọ́ pẹ̀lú àyà wa tí wọ́n bá bá wa nábì. sallallahu alayhi wa sallam. sọ wípé ọlà kọ́ máa jẹ́ tiyín táwọn èèyàn tí wọ́n gbá yà mí gbọ́ tí wọ́n bá wà bá yín tí wọ́n bá wà nábì. sallallahu alaihi wasallam. ìwọ ni ọkọ́kọ́ sálámà sí wọn. لا إله إلا الله محمد رسول الله وإذا جاءك الذين يؤمنون بآياتنا فقل سلام عليكم الله أكبر كبير أبلون بالك ولا kó sàwa náà lẹni rama àmín kó sàwa lẹni salama àmín àwa àtàwọn aya wa àtàwọn ọmọ wa àtàwọn afa wa àtàwọn akéwu wa àmín àtàwọn jama wa ọlọ́run sàwa lẹni rama àmín ọlọ́run sún àwa náà ọlọ́run sún wa débi àpọ́nlé lọ́dọ̀ rẹ̀ àmín ah, àwọn ọ̀rọ̀ kan bẹ lórí àyà yìí jama téèyàn bá ma ọ̀rọ̀ gbọ́yé yóò gbọ́ tán yóò tún lọ jókòó yóò wá sàdúà yóò wá bẹ ọlọ́run ẹ̀rí ọlọ́run ní tí àwọn tí ń gbá yà mí gbọ́. wà ìdájà akàlẹ́dínà yóò mìíràn nàbí ayatina fàkúlísàlá òní alaykum. bí ànábì ṣe pàtàkì tó lọ́dọ̀ ọlọ́run bó ṣe kàǹkà tó nípò ọlọ́run ẹ̀ tún lè sọ fún pé ẹnìkan tún bẹ́ẹ̀ nù ọmọ ẹ̀dẹ́ ènìyàn ìwọ ni ọkọ́kọ́ máa bẹ̀rẹ̀ sálámà sí ìwọ ni ọmọ akọ́kọ́ pé ẹ káàbọ̀ ha ọlọ́nkawa náà yẹ. amiina ọlọ́run kàwa náà yẹ àmín inú ẹbí wa inú jama wa inú ìlú wa àmín bọ́lọ́mbà kàyàn yẹ talẹ́ni tí ó yẹ pẹ̀rẹ̀ isa eh. akirama rahamanu amudambihi sí. isa akirama rahamanu abidambihi sí. fàlàyé kìdíra màgàlú kún yàwó mayẹ yòhínuhu. فلن يقدر المخلوق يوما يهينه فلن يقدر المخلوق يوما يعينه ìsáàkámọ̀ramánù abúdámbì ìsì tọ́lọ́mbà fi ìsù rẹ̀ títóbi rẹ̀ tó bá gbé sọ́dọ̀ ẹnìkan tó ìpọ́nlé. ìdá akírọ̀ máa ń ra àmánù àbídá bẹ́ẹ̀ zì. ọba àlekí ọlápẹ́ nìkan lé pẹ̀lú pé ọ̀fìn kankan kẹ́ bí mà ó fi nǹkan kan kẹ́ bí àsìkí ó fi nǹkan kan kẹ́ bí ipò ó fi nǹkan kan bí ayáre ó fi nǹkan bí ọmọ àlùbáríkà. ìdá akérò máa ń ra àmà àbídá bí ẹ̀sìn. ọlọ́run wa kẹtàn àfáà ní fàlàńlọ́lọ́ yẹ́kùdìrọ̀ màkàlùkù yàwó máa yòhínú فلن يقدر المخلوق يوما يعينه مخلوق ẹni adá màgàlùkù ẹni adá kan ipa rẹ̀ ọ̀ka mọ́ pé yóò kan lábùkù òun tí ó máa kàbùkù máa nísìn ẹni tọ́lọ̀ ń pẹ́lẹ́ ọwọ́ afẹ́ yẹpẹrẹ rẹ̀ yóò sì máa yẹpẹrẹ sìn sìn sìn sìn ń gbọ́ lọ́n pọ́ bàbá Buhari lé tí mò ní ìlú mọ́díkà sì fẹ́ yẹpẹrẹ bàbá ẹ wo yẹ àpọ́nlé tọ́lọ̀ ń wá kó fún bàbá ṣé gbogbo àwọn àfáà tí wọ́n bí sí pẹ̀lú ọ̀rọ̀ bàbá Buhari inú gbogbo rọ̀mùdánà yìí ṣé bẹ́ẹ̀ wọ́n ti lé sí bóun wọ́n wọ́n ní kẹ́kẹ́ oníṣọ́ kankan pa bàbá ti fẹ̀ kẹ́wàá ń bẹ̀ tipẹ́tipẹ́ tí wọ́n. fàlẹ́ ilé kìdí rọ́ọ̀lùmọ̀ àlùkù yóò máa yòhínú fàlẹ́ ilé kìdí rọ́ọ̀lùmọ̀ àlùkù yóò máa yòhínú. jama ọlọ́run tó ní wá ní kọ́pẹ́ wálé. àmín ọba tó ní wá ní kọ́ kà wá yẹ tọ́bẹ̀ ilé pán alé tọ́kà wá yẹ kò sóńtọ̀ mọ́ ìlàbí hmm. máa ń ké lera wa lórí pé ọlọ́run nìkan ni ó ní ọlọ́run nìkan ni ó ní ọlọ́run nìkan ni ó ní ẹ̀yìn ìgbà ni àwo ni à má nìkan kí lọ́lọ́ ni ó ṣe tó nìkan bá ti kún ọ bá bẹ́ẹ̀ nìkan ò kò tó bẹ́ẹ̀ sójú yín kọ́ ẹ̀yàn ọmọ nàìjíríà ojú yín kọ́ ń bí ti gbogbo wa gbogbo ti ń bẹ lórílẹ̀‐èdè yìí tá ń bẹ lẹ́yìn ẹnìkan bí kése bẹ lẹ́yìn oníke tí ọ̀ látàkò àtàwùsá àti Yorùbá àti Ìgbò ìbólójú kan tó yẹ pé ilá ń yàtsá láwò àti lè fi irú ẹ̀ mọ́ ńgbà lọ́nà nìkan ò sí mẹ́ǹkọ́ ńgbà lọ́nà nìkan ò sí mẹ́ǹkọ́ ìbálò nìkan ní bẹ̀rẹ̀ yìí Buhari kí Buhari ní mẹ́yìn lẹ́ni náírà tẹ́ náírà bí nǹkan fún. mgbalaka wa mbele rẹ ebi ugbu awon eya ti a ti ya ọna ka nigeria tawa n gbọrọ wọn ebi ebi nigeria na wa ebi oju wọn wale fi wale mu alọwọ wọn lẹ sanna rẹ wọn kpọkọ kpọkọ nsẹ ni yẹn lo ọlọni kan ni mọ mbele yi ìdá àkìrọ́mọ̀rọ̀ àmánù àbẹ̀dá bẹ̀rẹ̀ sí فلا يقدر المخلوق يوما يعينه فلا يقدر المخلوق يوما يعينه tí wáyé bẹ́ẹ̀ gbogbo jama ti bẹ́ẹ̀ bí lẹ́nìí ntọ́kàn ní ìsinmi pé ẹ̀jẹ̀ àtẹ́wọ́ eh. ẹ̀jẹ̀ àtẹ́wọ́ bàrẹ̀ ń ti wá tẹ́wọ́ ẹ̀ ibi abájá yìí ó yẹ àkájí mbẹ̀ kátẹ́wọ́ sọ́lọ́ ń pè wọ́n nìkan ni o ìwọ nìkan ni ìwọ nìkan ni o tó o bá ti pẹ̀lú wa kò sọ̀rọ̀ àwa bẹ̀ ọ́ afasùkò ìbẹ̀wọ̀ ọlọ́run bí anabi bá ń kírun lọ tó bá débi ayá kẹ lórí irun a máa tọrọ kẹ tó bá débi ayá yà a máa wá sọ̀rọ̀ dọ̀ ọlọ́run bí yà abẹ́wọ́ ọlọ́run balẹ̀ kíọ́lá gbogbo ẹni tí ń bẹ́ ń tẹ̀sí lọ́kùnrin lóbìnrin àti wo tó so mọ́ wa ọlọ́run ìwọ nìkan mọ́tà dúró ti wa. amiina. mọ́tà kẹ́ wa. amiina. ìwọ lọ lójú ọ̀tá ẹ̀ tí ó ṣe sí musa kẹwọ Ọlọ́run àmín gbogbo bí a ti lè tí kẹrẹ musa yàrí kẹrẹ mbẹ àmín na la hawla wala quwwata illa billah. bàálù ti gbéra bí ògbéra. òfò. tọ́lọ́ ń bá gbà báyìí sí tọ́ba bá nígbà sógbéra bí ògbéra. ọ̀ ọ́ gbéra mọ̀nà. Ah. ìtumọ̀ pé yóò gbéra nìyẹn ẹ wà gbọ́ tuma ntọ́lọ́ba wí gbọ́dọ̀ bàbá ń sọ sí àwọn tọ́lọ́ àwọn tánà bí àwọn tí ọlọ́run ní kárẹ̀ máa sálámà sí ẹ wà gbọ́ ntọ́ ṣẹlẹ̀ sí wọn tọ́wọ́ padà dóore ẹ padà gbọ́ ń sí. وإذا جاءك الذين يؤمنون بآياتنا فقل سلام عليكم كتب ربكم على نفسه الرحمة أنه من عمل منكم سوءا بجعالة ثم تاب من بعد عليه وأصلح فأنه غفور رحيم الحمد لله الحمد لله ọlọ́run ní òsè ní mọ̀mọ́ bá mi sọ bẹ́ẹ̀ fún wa èmi ọlọ́run ni mo ṣe ní ọ̀ràn yàn léra mi lórí. kataba rabbukum ala nafsihi rahma. mo ṣe kẹ kí n máa kẹyìn lọ́ràn yàn lé mo ṣe ẹnìkan kọ́ jẹ mi ń pa èmi mo sọ fún ara mi pé mà kẹyìn ni. ẹ̀jọ̀ ńgọ́lọ́ wọn pò wọn máa kẹ wa kí ni yóò wà mú yàn tí òfin ní tọrọ kẹ. ẹ wo bọ́lá fún jàmọ́ tí ń gbọ́ wá sí láàyè yìí àti jàmọ́ gangan láàyè yìí ní jama sọ̀rọ̀ ó sì jẹ́ pé baba Usaimin wọ́n wà dá tafsiri tuntun dúró wọ́n á dá ní fifty three and a half ibi tá a gbé wá gbé padà wà lélẹ́yìí sáàmù wà rí ni sáàmù wà lò tí àwọn ni. ebi àwọn ọmọ akéwù wọn ní akójọ bàbá òjò kókó àwọn fẹsẹ̀ tafsiri àwọn majalis ní ẹ ti ń tu báwọn èèyàn ti ń tu ṣùgbọ́n gbogbo kí o tí wọ́n wọ́n èjọ́ sọ̀dùn ní ẹ bá ń sàjọ́ wọn ò jókòó tẹ̀sí ẹgbẹ́ jókòó tẹ̀sí ni wọ́n sì bí àwọn yòókù náà ṣe máa ń ṣe ni. sáwọn ní ọ̀sẹ̀ bẹ́ẹ̀ àbára sí báyìí tẹ́ pé ọ̀gángan bí tí àwa wá ń pẹ̀tà ní tẹ́fsìrì wọn lọ táwa fẹ́ mú tẹ́fsìrì táwa fẹ́ mú táwa fún mú tẹ́fsìrì mi tẹ́ pé bí tí tí a bá bá wọn lọ àní tú àyà yìí ngba jókòó mọ́ṣúárà nílé kéwú tí wọ́n afá sọ̀rọ̀ sí sọ̀rọ̀ sí gbogbo wọn náà fèsì bíi pé bí a títò bọ́ yìí ni à ń ká máa bá lọ a tún pé òkèèrè láì jẹ́ kí a jẹ́ kí wọ́n mọ èròǹgbà tiwa nàìjíríà báyìí báyìí ṣẹlẹ̀ kílẹ̀ yín rò sí a àwọn náà ní rárá ká máa túbọ̀ ni pẹ̀lú àwọn ìdíbáì ìdíbáì ìdíbáì ìdíbáì táwọn ò tiẹ̀ ronú pa rárá wọn á fún wa ní ìdíbí mẹ́rin ee kama tó lọ ní yóò dájú wọ́n àpapọ̀ mọ́ta náà rò lè ibi ń tọ́lọ́ ń tọ́lọ́ fẹ́ àbátí àbákà tó kà lọ bá ṣe ẹbá a ní sọ gangan ẹ̀ báyìí ìtàn ò ní bẹ̀rẹ̀ títú ayé ilé yìí báyìí ń tọ́lọ́ fẹ́ ṣe náà ni ó lóun ṣe lọ́rọ̀ yẹn pé ráàmà òun ọkẹ́ wa ọlọ́run á sọ di tí ó fi mú kẹ́ ibi mo afẹ́ ká gbọ́ yí dáadáa nìyẹn. anahu mani amila minkum su'an bijala. ọ̀gá kan bẹ́ẹ̀ ni o jama ẹnikẹ́ni tó bá ṣe ń tí ò da ó ṣe ń tí ò da ó jalè rí ó ṣẹbọ rí ó ṣe sìná rí ti pààyàn rí ó ti mugbó rí ó ti mutí rí bí jaala ngbàtí baba ń tú jaala yìí kọlọmọdé kẹwàá. amiina. wọ́n ní gbogbo ohun tí mùmíní bá ṣe kódà bọ́ ọmọ kéwù wọ́n ní ẹ bá tú sí jaala ẹ tu ẹsọ ẹsẹ ń ṣe ẹni tó sùn tó jí wíwì tọkọlù kọ́ọ̀pù tọfọ́ nǹkan yẹn. ó sùn lójú oorun ajiwiri wiriwiri kọ̀ọ̀mọ́ kò tí ma fi tọ́ wà mẹ́lájì ayé àtìlájì ojú oorun ọkọ̀lù kọ́ọ̀pù lọ́ba fọ́kọ̀ bẹ́ẹ̀ bá ní gẹ́lẹ́sẹ̀ ìwọ̀n ní ẹ̀nà mọ̀ ẹ lè bá wíńdò tó kọ́mọ̀jà kọ́mọ̀jà arúgbó ọmọ kí ló ń jẹ́ wiriwiri tani ẹnìkan ló jẹ́ wiriwiri bàbá ọkọ̀ mi jẹ̀sùn gbọ́kẹ́ ma pé kọ̀ọ̀mọ́ ma fọ́kọ̀ ẹ̀rí nǹkan bẹ́ẹ̀ ọlọ́ni gbogbo ẹ̀ ń bá ṣe nǹkan nǹkan tí ọ̀ dáa ni sùúrù ló pè gbogbo aburú ń bẹ lábẹ́ rẹ̀ Suma taaba min baadi. Suma taaba min baadi wa asilaha. Ó wá túbá lẹ́yìn tó ṣe ń tí ó dá tán àmọ́ wa asilaha. Ẹ gbọ́ nǹkan wa asilaha kò wá débẹ̀ mọ́. Wa asilaha ó wá ń wá sí olóore ni wá ń wá ṣe lójúmọ́ ni wá sunkún ètò ti bọ́ sẹ́yìn. Wa asilaha. Wa asilaha ọlọ́run ní tó wáyé lè ṣe bẹ́ yẹn ahán. fa annahu ghafurur rahim. nígbà náà èmi náà ti gbàlẹ́rù mo gbàlẹ́rù rẹ̀ mo tẹ́ ọ gbà. وكذلك نفصل الآيات ولتستبين سبيل المجرمين Ọlọ́run ní kí gbogbo ẹ̀yin èèyàn gbogbo àwọn èèyàn ká lè bá a soríire ká lè bá a jẹ́ fi ń la gbogbo wàhálà ìbọrùn fún wa òun Ọlọ́run kàdálíkà torí náà ni nùfásílò láàyà láfi sọ wẹ́lẹ́wẹ́lẹ́wẹ́lẹ́wẹ́lẹ́ a ṣe pé múná sábà ń bẹ pẹ̀lú àyà yìí máwọn tàbí kà lẹ́yìn bí tìgbé ń bọ̀rọ̀ ọ̀bọ̀ tìgbé ń bọ̀rọ̀ ọ̀bọ̀ a ṣe pé ìbámu ń bẹ láàrin táǹkà yìí àti tẹ̀yìn yẹn náà táǹbọ̀ wàá sọ lẹ́kùnrẹ́rẹ́ ọlọ́ni àtòrí ah, ah, kankan máa máyà wá ju pé litẹ́sítẹ́bìnà. wà litẹ́sítẹ́bìnà sabilul mujrimin. kẹ́lẹ́ bá a mọ ọ̀nà àwọn èèyàn ẹlẹ́sẹ̀ àwọn èèyàn ọ̀daràn kẹ́lẹ́ mọ̀ ọ́n tẹ́ ẹ bá ti mọ̀ tán èyí tó kù lẹ́yìn rẹ̀ yẹn ọ̀nà rẹ̀ nìyẹn ọlọ́run lòun ti ṣàlàyé ọ̀nà bú gbogbo ohun títí ń bá bọ̀ lẹ́yìn títí ń sọ bọ̀ lẹ́yìn tá a ti ń túnú tá máa túmọ̀ yẹ àwọn ọ̀nà búnú àti gbọ́ ká má jẹ mistake lọ kó sínú ẹ̀ àṣetọ́lọ́mọ́ ti fi ọ̀nà kan hàn yàn nínú ọ̀nà méjì kò nídìí méjì máa. ọlọ́yìn máa sọ̀rọ̀ wẹ́rẹ́wẹ́ máa sọ̀rọ̀ bíi kìnnì kan tó ní kìnnì kan ọ̀hún yọ̀ọ̀kan ọ̀rọ̀ pé méjì yọ̀ọ̀kan sọ̀ kan bẹ̀ ó ti mà kan bẹ̀ ìkejì tó àmà yẹn èyí tí ò rí bí ìta sọ fún ìkejì yẹn náà ọlọ́run ọ̀nà àmà ó ti gbọ́ yẹn yé etí bá yẹn ọ̀nà àná ọlọ́run ọ̀nà àná etí bá yẹn ọ̀nà gidi yìí. ọlọ́jọ́ yẹ wa ẹ̀yà gbọ́dọ̀ bàbá sọ lórí ẹ̀ ẹ̀ kí kan lọ sí mufradat lọ́gàwíyà àní máa àní máa pẹ́ lórí yẹn ti ní fún jòkó tafsir ṣùgbọ́n ìkọ̀kọ́ tó bá ní ìdìbí eléyìí a máa sọ gbólóhùn sàlámù ní alẹ́ ìkò yẹ bàbá ní ìtumọ̀ ẹ̀ ni pé sàlámàtù wà bàrá hàmìnà yóò wọlé afáàtì ni ìtumọ̀ ẹ̀ tí wọ́n ní sàlámù alaykum mímọ́wọ́ mọ́sẹ̀ nínú tí ò da àti afat afat ẹ̀rí nǹkan afat kí náà gbé ní afat jẹ̀mọ́ ọ̀rọ̀ téyìn ò mọ́wọ́ tí ò mẹ́sẹ̀ ní ń pè ní afat kọlọ̀ làwọn bẹ̀ ọ̀ràn gangan ọlọ́mọdé àdá èyí tá a wá dá lọ́ràn tí ó sì jọyàn pátápátá làwọn bí yun náà máa fọ̀rọ̀ kan ṣe sáǹpù fún ọ̀gangan irú ọ̀rọ̀ afati yìí ìyẹn ni ọ̀rọ̀ tẹ́ pé èèyàn náà òun tó lóun lè jiyàn olóun lè jiyàn pé òun ò ṣe kò dẹ̀ ṣe ṣùgbọ́n yóò gbà mú débi pé ìjẹ́ ọ̀dà ni pé ọ̀jẹ̀bi àbọ̀ ọ̀jẹ̀bi kò ní à ah, òun jẹ̀bi ọ̀ mo máa máa fọ̀rọ̀ kan ṣe sáǹpù pé ẹnìkan ló kọ́ ọ dẹ́ bó sì lóko ara ẹ̀ lásán ni ọmọ dà lọ ló bá rí ẹran gbẹ bí ọ̀yà ló bá sá mọ́ tì lẹ́ran bá dúró ẹran bá họ ọwọ́ rẹ̀ ọ̀tẹ́ ó lè kọ́ bá ẹ̀jẹ̀ ń bẹ lára àdá rẹ̀ ẹ̀jẹ̀ wà lára àdá tó fi sá ẹran tí ò dúró ọdẹ kùlẹ̀ rẹ̀ ní ma ń gbọ́ wait wait ní wo wait wait ibo yóò wọ̀ kan lórí ban lọ́wọ́ àwọn ọlọ́pàá ẹgbẹ́ ilẹ̀ tí ó wò báyìí lọ́ba lẹ́yìn tí wọ́n sápa àdá tó mú lọ ẹ̀jẹ̀ nílá rẹ̀ tọ́ba lé ẹran tó ń fi ẹran ló ń fi pa ẹran ń dà ọ̀sán lọ ní sẹ́lẹ̀yìn kìlógùn jù kọ́ hands up lọ pé tó ọlọ́run kìtẹ́ ọyọ ìtumọ̀ afati nìyẹn èyàn ò ní lọ́wọ́ ńbẹ kò ní lẹ́sẹ̀ ńbẹ yóò sì máa yàn mọ́tì mọ́tì ilé tí wọ́n ti gbé owó ńlá lọ ló ń ṣe bànàbànà débẹ̀ lójókòó ńbẹ lójáde fòkì ńbẹ nani ẹ̀dọ́ ẹ̀já yẹ inú ilé wo kílẹ̀ ń wá wọn lówó ni akówó sínú ilé yìí owó tó ń sìn kó lọ rajà ń bẹ one fifty thousand owó tí wọ́n wá nù lé hundred thousand wọ́n láwọn òrówó nù lé wọ́n yàrá ẹ̀wọ̀n bówó ọ̀rẹ́ òun ló wá wò oníkó wá wò kó tó máa lọ lò oníkó yálé àwọn ti ẹ ti dà ẹ ti yálé náà nù ọlọ́run abẹ́ ọ́ o wọ́n jẹ́ àrí kankan bẹ̀. baba ni wọ́n salam asimaula itaala okọ̀ ọlọ́run kan ni adalatu alatansi yi amalaya likubi yi mina naksi wale ajisi wàlẹ̀ fana tí ń tọ́ka lórí fífọ́ ọlọ́mọ pọnrangandan níbi àdínkù níbi ìkárẹ̀ níbi títán ọlọ́run jẹ́ salam yẹni pé kò ní dínkù jọ kankan yẹn pé kò ní káàárẹ̀ jọ kankan yẹn pé kò ní tánjọ kankan wasumilẹ salam fitaya, wọn lo salamu níbi kíkí àwa mùsùlùmí alofura wa pé asalamu aleykum ìtumọ̀ ni pé salama tumi kulima yasu'u n ta n sọ fúnra wa ni pé ọlọ́run là wá mi gbogbo ohun tí ma jáburu wàtá mi nùwú mi kuli àdá ọlọ́run fi lọ́kàn balẹ̀ ní wo ti jẹ́ nira wà wá sí àrùn islam òun náà ni àmì ìdámà mùsùlùmí lógo wa náà ni salamu aleykum anabi ni afsu salama bayinakum mm, ẹ jẹ́ kí salama pọ̀ láàrin yín ẹ̀fọ́ká wàtí mu tọ́ am ẹ̀ máa fáwọn èrò jẹ tẹ́ni olùjá nàbí salam kẹ́ wà lìjánà nírọ̀rùn ẹ ma salamu salamu aleykum salamu aleykum salamu aleykum salamu anami tẹ bá salamu sira yín ẹ tún wá yípo sẹ́yìn ilé ẹ tún pàdé ara yín ẹ tún sàmì kì í pọ̀ jù bàbá wọlé rẹ̀ salamu salamu ti bẹ́ẹ̀ lé kí wọ́n dá èyí salamu pọ̀ ó ní ń ṣe nínú gbèsè ayé wa. Hmm bákan náà ó tún jẹ́ dalilu wudi wasifa ó tún jẹ́ okùnfà ìfẹ́ àti mímọ́ bákan náà wàtẹ́yàtúláì tààlà wàmàlà ìkàtì li alìjẹ̀nà ntí àwọn ntọ́lọ́wọ́ bá àdìgbẹ́ ló fún aná àlìjẹ́nà nìyẹn ntí àwọn màlẹ́kà máa fi kí wa aná nìyẹn gbogbo àtàbàfẹ́ táwa àlìjẹ́nà kọ́ ló jáwọ́ bẹ́ẹ̀ wàtẹ́yàtúhùn fi ma bẹ́ẹ̀ náà láyé ń bí náà a máa fi kíra wa lọ́nà lálìjẹ́ náà a máa fi kíra wa ọlọ́mọdé síbẹ̀ o. amiina. sábàbù nìso ntó mú ayé ìwáyé ntó mú ayé ìwáyé afa wa akarama onínáṣà láti fi lẹ̀ dínà nàhálà ta'ala nàbíyàwó antolidihi ayé àyè sọ nítorí àwọn kan tọ́lọ̀ ń kọ fún ànábì rẹ̀ nítorí wọn kọ́ mọ́dé wọn kú àwọn kan tí ọlọ́run ní kánábì máa lè kó àwọn láyà ìtorí wọn sọ. fakana ìdára àwọn nàbí bàdá àwọn bẹ sàlám ọwọ́ pọ́lọ́ ń ti sọ fún ànábì pé mọ́dé wọn gbogbo ògbà tí àdàbà ti wá rí wọn ànábì ní kọ́ sálámà sí wọn àwọn bá tún dolóye àwọn èèyàn fẹ́ kí wọ́n yẹpẹrẹ wọ́n fẹ́ ká nàbí lé wọn ọwọ́ àbùkù ọ̀la wọn wájú ọlọ́run ọlọ́run wa torí wọn máa yà wá láti sánmọ̀ la ilaha illallah muhammadu rasulullah sallallahu alayhi wa sallam ẹ̀wẹ̀ tí wọ́n fẹ́ yẹpẹrẹ tí wọ́n fẹ́ jábọ́ ó tún wá mú yín wọ́n tún ga sí láti sánmọ̀ ọ̀nà wa ni wa nabi wá ti rí wọn kọ́kọ́ máa tú wọn gbogbo sàbẹ̀ yòókù kọ́kọ́ máa kí wọn eléyìí kọ́kọ́ máa kí wọn lẹ́yìn tó fẹ́ já wọn bọ́ láti tọrọ rámọ̀lẹ́ kan tó fẹ́ lè ṣe fún wa ta ló ń tọ̀ mọ́. wọ́n ní anabi tó máa ń sọ fáwọn èèyàn ìjọba sálámà tán a ní alihamdulilayi alali jala umati mani amara ni an abda ahun bisala ọlọ́mọ fún ọ tó tó fi kẹ́mi nínú ọjọ́ mi àtẹ́gbẹ́ tí n bá kọ́kọ́ tí n bá rí wọn èmi ní kọ́kọ́ sálámọ̀ sí wọn gbogbo ọjọ́ mi yòókù èmi ní anẹ́kọ́ mọ́ sálámọ̀ sí mi ó tún á sí àwọn kan lẹ́sà tẹ́gbẹ́ mi wúrọ̀ tó kọ́kọ́ mọ́ sálámọ̀ sí wọn ọlọ́mọ dúpẹ́ o anábì ọ̀tún lágídí kò wó pé A, èwo náà wà nígbà èwo náà wà tún lè yìí náà ọlọ́run ọlọ́run ọ̀rọ̀ rẹ ọmọ ṣe àmà àmà àmà àbóni yorùbá ṣe máa ń sọ náà àmà tó ọ̀sẹ̀ o agbọ́kọ̀ ní amáde wọn èwo tún ní kọ́ ẹ pé wọ́n tún wá di kínílẹ̀ alórí báyìí ànábì ọ̀sọ́ bẹ́ẹ̀ ẹ̀kọ́ nù fáwa náà gbọ́dọ̀ ń bá sẹ́nìkan bá kan ìwọ rẹ̀ jà àbí kíníkan lọ́sẹ̀lẹ̀ ọlọ́run sì pé kí wọ́n yanjú ẹ̀ àwọn èèyàn wá sọ pé ìwọ ló láṣejù yàgbà bẹ́ẹ̀ yàgbà bẹ́ẹ̀ wàá máa fi dojúmọ́ pàṣẹ jù rẹ̀ lọ́dọ̀ rẹ̀ ẹ̀kọ́ kan nìyẹn àfáàwà akrama ní a sọ yìí àfáàwà mahana anafi àwọn ní àyà ìsọ nítorí ọ̀tá fẹ́ sọ yìí wọ́n ní àtàkà ọmú nàbíyà sallallahu alaihi wasallam fakọ́lù iná asọ́bùnà dùnúbà ìzáàmà fàmà ìhàlùú رد عليه bisayf فلما daabu watawalawo نزلت هذه ile aya baba ni àwọn kan ní wọn bá anabi sallallahu alaihi wasallam wọn jókòó àwọn yẹ wọn ò pé a ah, nù gbèsè ayé àwọn àwọn ti parọ́ láì níye àwọn sì báyìí láì níye àwọn sì báyìí láì níye ẹjẹ ló bá ṣé tá a bá gbogbo tá ti ṣe tá a bá láàṣì mọ́ tá a bẹ̀rẹ̀ dáadáa sọ́nà wà wọ́n ní àwọn ibà dọ́dọ̀ ànábì ànábì ọ̀sára yìí tí wọ́n sá àmọ́ bíi ahamadi ìgbà sá lọ tán ọlọ́mọ amáyàwá yìí pé àà ibi wọn ti láwọn ò sí bẹ́ẹ̀ mọ́ wọn ti láwọn túbá èmi ọlọ́run ti gbà wọ́n gbàǹgbà wọn náà bá gbà wọ́n kódà kò lè wá mọ̀ àwọn yìí o ọwọ́ pé wọ́n ronú tú báyìí wọ́n sì dé ẹ̀ẹ́gbà wọn lọ́wọ́ kan yìí ẹ bá tó wá rí wọn kọ́kọ́ máa tú wọn kí ni wọ́n lè dùn yìí pé ọlọ́run ti gbàtúbà wọn ẹ̀yìn. bàbá ní ọ̀rọ̀ yìí ní àṣepọ̀ pẹ̀lú ọ̀rọ̀ tá a ti kà lẹ́yìn bóyá ni pé a ti sọ náà mọ́rọ̀ wípé àwọn tí àwọn kan ní kí ànábì ó lé kọ̀ wá lé wọn ọlọ́run wá padà sọ wọn lẹ́ni àbí yìí ọlọ́run sànà wà náà o láti wí ọlọ́run. Ah, nínú ọ̀rọ̀ tí bàbá sọ lórí àyà yìí. wọ́n ní wa iza ja'aka ayyuha rasul alladhina yu'minuna billahi wa rasulihi wa yusaddiquna bi kutubihi tasdiqan fil qalbi wal amal tí àwọn kan tán gbàgbọ́ tanyanya bá wá bá wà nábì sa'ilina an dhunubihi tí wọ́n ń béèrè ń pa ẹ̀ṣẹ̀ wọn lọ́wọ́ rẹ̀ yí pé sáwọn lè ráforíjìn sọ fún wa pé salamun alaykum mo fi ń da yín lójú pé ọlọ alátọdọ lọǹkọ máa bá yín ẹ ní wàhálà kankan ma ẹ sáà má débẹ̀ ma bàbá rí bẹ́ẹ̀ gbogbo ẹni tí bẹ ń tafsiri náà lókun gbàtà yẹ pé a sì ń bẹ dáadáa báyìí gbogbo ń ta bá ṣe lẹ́sẹ̀ pátá ọlọ́run rẹ́dí àti fúyẹ́ jìn wá káwa náà wá pinnu ní òní ìwà yìí pẹ̀lú ògùn ọlọ́run àní débẹ̀ ma gbogbo ẹsẹ̀ tá a mọ̀ pé ẹ̀ṣẹ̀ ni kíní yìí tá a ti ṣe ẹ̀yìn akọ́lẹ̀ jẹ́ agbọ̀yé ń sìn pé àforíjì ti dóde wa àmọ́ ká má débẹ̀ mọ́ ọ̀tán torí pé wàlíhàdà àdákàràláwò ìlàtàmà sábàkọ̀ ìdínú tó náà fi mú torí wá fún ta sọ́sẹ́ yẹn lè ní kàtàbàrọ̀ bùkún aláàánáwó sì rahama ìtumọ̀ yìí pé àwòjábàá alánàfsì yalikarima ọlọ́run fún rẹ̀ sí fún rẹ̀ òun lè kẹ́ mi òun lè kẹ́ ẹ̀yin náà ìkẹ́ rẹ̀ ń bẹ nínú àdìsẹ́ kàfọ́ alẹ́ ní ìyókò sùrọ̀ pẹ̀lú àdìsọ yìí anábì lọ́lọ́run dá ìkẹ́ rẹ̀ ọjọ́ ọgọ́rùn-ún ọwọ́ ẹyọkan nú ọgọ́rùn-ún ló mú wá sáyé mélòó kú jàmá ninety nine ló kú ọ̀dọ̀ tá à ń lọ dé bá padà gbogbo ìyá kan fẹ́ràn ọmọ ẹ̀gbọ́n kan fẹ́ràn ọmọ bàbá kan fẹ́ràn ọmọ dábà gangan fẹ́ràn ọmọ ẹ̀ dábà sànù ara wọn gbogbo ohun tí ìjà pátá ti bẹ̀ lókè ayé ẹ̀ ọ̀kan nínú ninety nine nínú ọgọ́rùn-ún ni ó yìí kú ninety nine lọ́dọ̀ rẹ̀ ẹ wo bali jẹnẹ o ṣe dáa tó jama asọrọọkì tí àwọn ààrẹ wà nínú ẹyọ kan ráàmù yìí náà ni bí sàwùrì ṣe dáa tó yẹ tí ẹ ń gbádùn bí ìranú ṣúgà ọ̀hún inú ẹyọ kan yìí náà ni amẹ́ríkà òun fò ń sánmọ̀ òun fò ń lẹ̀ inú ẹyọ kan yìí náà ni ha ọlọ́mọdé lọ débà o kò ṣe é ronú pé kò ṣe é ronú pé báwo ni ó rí ẹ àlè àlè dí inú sọ bá jẹ náà ó ṣe rí yóò ti dá agbó jù ó sọ fún wa náà pé ọkàn kan ò lè ronú ẹ etí kan ò gbọ́ rí ojú kan ò rí rí ọlọ́run gbogbo sẹ́tí ó gbé adé bẹ̀rọ fún wa o. wọ́n lọ ṣe lọ́la ni ó ṣe lọ́la lófin bẹ́ẹ̀ ọlọ́run jọ tọ́ sí wa o wọ́lágbára rẹ̀ àgbọ́yé àgbọ́yé tí ń bẹ́nu àyà yìí àti àgbọ́yé ìdájọ́ ọbẹ̀ wọ́n ní àyà méjèèjì yìí ó ń tọ́ka sí àwọn ń tafẹ́ máa kà yìí alákọ̀ọ́kọ́ ìkìrámùlá ilil mustadi'afi alladhina nahallahu nabiyahu an taridihin fakana idharahum bada'un bisalam àkọ́kọ́ ni pé ewu àpọ́nlé tolo ń ṣe fún àwọn ọ̀lẹ tí àwọn èèyàn kan sọ pé kanabi lé wọn kó lọ́dọ̀ ọ̀lẹ ni wọ́n tòótọ́ ọ̀lẹ ni wọ́n àmọ́ Ọlọ́run sọ ìjọlẹ̀ dàpọ́nlé ṣé wọn já wáyà kìíní yẹn ọlọ́run bá sọ láti ìjọ́lẹ̀ lọ́ba di àpálẹ́ ọlọ́run gbogbo bí aná ti ń jọ́lẹ̀ banisọ́dà pọ́nlé. àtúnrànfààní nínú àyà yìí wípé gbogbo àwọn ẹni rẹ ká máa pọ́n wọn lé ẹ bá ra àfa ẹ pọ́nlé ẹ bá rẹ́lẹ́à ẹ pọ́nlé àgbàlagbà tó jù yín lọ ní mùsùlùmí ẹ pọ́n wọn lé ẹ bá rọ wọn dé ẹ pọ́nlé ẹ má fìnira kan ọmọ èdè yàn kó dẹ̀ mẹ́ kẹran ko nítorí pé ìbínú ọlọ́run bẹ níbi kéèyàn máa fìnira kan ntọ́lọ̀ ń dá ọlọ́mọbìnrin sí wa o. Nah nà ẹlẹ́kejì àǹfààní ó ní ìmùkánì kùbúlì tawba minallahi ta'ala ala ibadihi alladhina waqa'u fi dhunub yẹnni kó tiẹ̀ rọrùn ọ̀rọ̀ ọ̀rọ̀ lọ́dọ̀ ọlọ́run kó gba túbà àwọn èèyàn tí wọ́n bọ́nú ẹ̀ṣẹ̀ tí wọ́n wá túbà tí wọ́n ti ṣe olóore lẹ́yìn ẹ̀ àrí àtúrí bẹ́ẹ̀. Ah, wọ́n ní anabi sàsálàm sọ fún Mu'az bin Jabal fi marawaw Ahmadu an Abi Huraira anabi sọ fún Mu'az ó ní àtàdírí máa hakùlá ìyàlẹ́ ìbáàdí anabi ní sí wọ Mu'az ma ẹ̀tọ́ lọ́hùn lórí àwọn ẹrú rẹ̀ anabi ní ẹ̀tọ́ lọ́hùn tí ọlọ́hùn táwa jẹ ọlọ́run ni pé à ń yá àbùdú ìwàlá yusufu bí iṣẹ́ a ẹ̀tọ́ ọtọlọ́run ti ń bẹ lọ́rùn àwọn ẹ̀dá ni ká sìn kámọ̀rò kan mìíràn anábìyí wa béèrè pé atadiri mahakul ibadi alallah ǹjẹ́ wọ́n mọ̀ á sùn mọ́ ẹ̀tọ́ àwa èèyàn náà ti tó bẹ lọ́dọ̀ ọlọ́run náà tẹ́pẹ́ àwa náà ní ẹ̀tọ́ lọ́dọ̀ ọlọ́run ǹjẹ́ ọ̀nà tó tí ọmọ ẹ̀dẹ́ èèyàn bá ti lè túbá tọ́dẹ̀ ṣiṣẹ́ olóore aláyò àṣìbà òun olóòtú ní jíọ̀ tó ní jẹ́ wáyà nìyẹn àwa náà jẹ ọlọ́run lẹ́tọ̀ọ́ yẹn ọlọ́run náà jẹ wá láwọn ẹ̀tọ́ kan àwa náà jẹ wá láwọn ẹ̀tọ́ kan náà tábàkì lè ṣe tó lè ṣe túbá tó ṣẹ̀ṣẹ̀ mọ́ yóò ní oníbíyà jẹ́ ọ́ jama gẹlẹ́gbọ́ yé mẹ́yẹn gẹlẹ́gbọ́ yé lábẹ́ ń tọ́ abáyá nìkan tí yà ń jẹ kí ló fà ẹsẹ̀ ní ẹsẹ̀ ní èyàn bá wọn ẹlẹ́ẹ̀kẹta ṣáàtú rahmatullahi bi ibadihi gbígbá ààyè ìkẹ́ ọlọ́run bó ṣe fẹ̀ tó ni tó ṣe lọ́rùn ẹ̀rú ya rẹ̀ ó dẹ̀ fa nílùú pẹ̀lú ẹ̀ ọlọ́mọṣà kẹwàá o ọlọ́run sọ nínú ọ̀rọ̀ mi nínú sọ́tùlá raf ó ní wàràmà tí ń wá sí àti làṣẹ́ èyí fasa akitubuha ila alladhina yatakuna wa yutuna sakata walladhina hum bi ayatina yu'minun ẹ̀yìn ẹlẹ́kẹ̀rin oná ni pé alukuriani kari fusilati fi kullu akamidin gbogbo àlàyé ẹ̀sìn ni a sọ sínú Quran ẹ̀rí gẹ́gbọ́dọ̀ ti fi sí inú súra yìí àwọn àfẹsẹ̀lé náà lórí bíbẹ ìjọ kan sọ ọlọ́run pé ọlọ́run kan ṣoṣo ní ń bẹ ń sánmà tilẹ̀ ń bẹ nú àyà yìí ọlọ́run ní sàlàyé wẹ́lẹ́wẹ́lẹ́ fún àwọn èèyàn níta ní ìdì lórí ẹ̀ musa jàgbọ́ yìí o láhàrá wọn kò àtà ìlà bìlà jama wọn náà sí yín wọn ní nípa ọ̀rọ̀ tẹlifíṣàn tá a fẹ́ ṣe nípa ìgbésí padà fẹ̀ni tí ọ̀fẹ́ wú ẹ̀sìn lọ́ọ̀kan bẹ̀rù ẹ̀tì ẹ̀kọ́ já sàlámdìláì ní jama ìjà sàlámdìláì alhamdulillah ìjà sàlámdìláì alhamdulillah rabbil alamin ẹni ìkan náà nígbà ọsọ kálákálá ń pa ìjáàb lódodo àwọn èèyàn fún lésì ṣùgbọ́n jàmá yìí ààrẹ ni bá ní gbàgbé tó bí eléyìí nígbà òní ọ̀sẹ̀ à tí àwa fura pé à ẹni ọ̀sọ̀ yìí ọ̀sọ̀ mi <laughs> ẹni ọ̀sọ̀ yìí yọ ọ̀sọ̀ mi ẹ̀sìn lóhèm tàwa dáhùn pẹ̀lú tara ó tún ṣe díẹ̀ àtúntò pẹ̀lẹ́pẹ̀lẹ́ dáhùn mí. àwọn kan lá lásìjù bá ti sọ pọ̀ gbogbo ènìyàn lá lásìjù pátá ń gbà yẹn náà ti kó jẹ padà ń sìn. ńgbà tó wá yọ tán sí wọn tó wá sọ ẹ̀ tí òun sí fún wọn. ọ̀pọ̀ tí mo ní á ni pé lórí eléyìí ẹ wò afẹ́ pé kíjà máa yẹ sọ kankan mọ́ ah, ó ti ní agbára ṣe eré eléyìí àtàlùsùn náà àtàlùmídíà àti súfí gbogbo oní parapọ̀ tí wọ́n ń fèsì fún jẹ́ ń gbé ségbè ayé ti sóò náà nìsín ayé ti sóò náà nítorí pé Ọlọ́run wá jẹ́ ó sì ṣe tán yanyan nítorí ọmọ apd ayé ọ̀gbọ́dọ̀ sọ ọmọ primary gba kéwù ni wọ́n ń sọ nígbà pé ti jẹ́ ó sì náà àmọ́ ti bẹ́ẹ̀ ti bẹ́ẹ̀. jama iná ń bẹ nù tí wọ́n máa ni mẹ́ni ó fún lẹ́sì. pàpà jùlọ tí ẹ̀yin èèyàn ṣe gudugudu méje yẹ̀yà mẹ́fà lórí ọ̀rọ̀ yìí kọ́ni màá ní sẹ́yìn lẹ́sìn olóore. àmọ́ àkọ́ mọ̀ retí pé àwẹ̀ máa ń tán lọ ṣé wọ́n ní fún lẹ́sì ni abẹ́ fún lẹ́sì inú àwẹ̀ yìí àmọ́ kọ̀ǹdísàn kọ́ diwa o. Kini ni kọ̀ndíṣàn ibi abẹ́rẹ́ lò lẹ́kọ̀ọ́ apẹ́bẹ̀ ara ni lọ kò sáàyè ààyè tí ń bẹ ń bẹ tí ń bẹ ń lẹ̀ èèyàn gbọ́dọ̀ kó ten thousand lé tọ́lá àwọn èèyàn ò ní gbọ́ bí àárín òru bí ọ̀sán tí ká gbé babi iṣẹ́ lọ tẹlifíṣàn lápè tẹlifíṣàn kò dàbí rédíò tó ṣe gbé lọ nù mọ́tò tó ṣe gbé lọ tó ti wà lọ́fíìsì tẹ̀bí sọ̀dá pé bàbá wò yí pé kò ní dáa kátó àlọ́ da adúrówó nù tí o mọ̀ lówó díẹ̀ àwọn oníkà sísú kéde yín rọmọdánà yìí kò jẹ́ pé àárí ààyè tí ó da táwọn èèyàn lè jókòó tí a fi lè wọ̀ lẹ́yìn náà a ṣe késẹ̀tì kẹsẹt tó wọn kẹnu tí ó fẹ tí gbogbo yín ó rí tẹnu ọmọ gbọ́ lé yín bí a bá sọ ìtafẹsẹ ní ìsẹńtọ àti tẹlifíṣàn lé rẹ kò lè rí wò ẹ máa ń tẹlí tí ò ní ná kò lè rí wò àmì ìtẹ́ pé ńgbẹ́ bá fẹ́ gbọ́ lẹ́mọ̀ gbọ́ ẹ tún lè fún ọ̀rẹ́ yín kó tún lọ gbọ́ pé bàbá bò wọ́n rí ẹ ẹ gbọ́ ń pa ẹ̀ mo sì mọ̀ pé wọn ò ní máa plé ọ̀làtọ̀lọ̀ ń sìnkú bò họrí inú ilé kan kọ́lọ́mọ́dàlẹ́ náà lọ́la so so a sì yẹ nípa tẹlifíṣàn tẹlifíṣàn ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ló wá wáyé lórí ẹ̀ àwọn kan ní rédíò ó fẹ́ẹ́ ṣiṣẹ́ ju tẹ́lì lọ fún bí nàìjíríà ṣe dà nípa náà àwọn tí ń sọ̀rọ̀ yìí wọ́n rí sọ àmọ́ a ti sọ pé níbi tó náà ti sọ̀rọ̀ lórí tẹ́lì káàna sọ mbẹ̀ ṣùgbọ́n àbálọ àbábọ̀ àwọn èèyàn ní ká sọ̀rọ̀ lórí tẹ́lì ká má yọ ti rédíò náà sílẹ̀ wọ́n á dákọ̀ rédíò kan ilẹ̀ iná lọ́wà wọ́n ní gbogbo àgbáyé ló ń gbọ́ space ní a pè wọ́n ní gbogbo àgbáyé ní a ń gbọ́ a ti wá lọ síbẹ̀ àti lọ dúnàdúrà ń bẹ̀ afẹ́ ló bẹ̀ èní nìyẹn tẹlifíṣàn náà á lò náà á lò tẹ́lì náà àmọ́ afẹ́ káwẹ̀ ìdélẹ̀ kí wọ́n fún alásìkò tó wo wọ́n ò ṣiṣẹ́ tí ó fi yọ lanikafẹ́ yìí jama làbọ̀ yìí pé àdákẹ́ lórí ẹ̀ o àdákẹ́ lórí ẹ̀ ọ̀rọ̀ dẹ̀ fà ní iṣẹ́ náà ṣe tí gbogbo ẹ̀yin mùsùlùmí tẹ́ padà rí tinú yín ó dùn àti pé njọ́ta bá fẹ́ ṣe pẹ̀lú ògbó ọlọ́run àájì gbogbo wa gbọ́ kwàlíkọ̀ lákújá gúnlẹ̀ ayọ̀ àwa ń béèrè àwa sọ̀rọ̀ kan ní sùúrọ̀ wọ́n á ní kásẹ̀ ìbéèrè yẹn kù sọ́dọ̀ ẹ̀yin jàmá. ìkajé kabiyin tẹlifíṣàn sẹ́mukilẹ̀ pé ẹ gbọ́ ẹ̀yin èèyàn sẹ́ẹ̀ máa ń wò ó. ló kílíà jù nítorí pé ẹ́ mọ̀ bọ̀ ẹ má tún dájì dá lómi lẹ̀ ẹ yẹ bọ̀ ọ̀rọ̀ ìjà wọn. MRTV yìí èyí tá à ń gbìyànjú àti sọ ní tiẹ̀ ti ń bẹ nílẹ̀ yìí o ṣé a máa ń wò tilẹ̀ yìí tìbàdàn bíbà yìí ṣé a máa ń wò sódà ń bẹ lórí ọ̀nà ń bẹ lórí. ọ̀dọ̀ àbáyẹ jásẹ́ bá jama asulila asolila baba sọ̀dé ẹ̀ndé wẹ́ndẹ́ ẹ̀ tá a kọjú sí yìí ẹ má bẹ́ kọ́ ká lu MITV ẹ̀ náwọ́ MITV ẹ́ mm. eh? tẹ́lì tẹ́lì MIT fi mọ́ ń sọ o ta ló fẹ́ kẹ́pẹ́ lálò kó nawọ́ tìbàdàn bí NTA ńkọ́ Allah ẹ̀ka wọlẹ̀ bí sẹ̀sì ń kọ́ NTA gẹ́yìn NTA báṣẹ̀dẹ̀ wá wo ẹ̀yìn bí NTA ìjọba àlẹ́ yìí Africa ọ̀dà àti ní ta fẹ́ lò torí pàtó ọ̀rọ̀ yìí di kíní ń sọ̀rọ̀ mú ní ẹja sọ dìgbà tí àwọn jama bá dé ẹ̀yin lẹ̀ ń wo tẹ́lì ẹ̀yin lè sọ fún wa ibo ni ká lò torí ẹ̀yin náà la ẹ̀yin náà la sọ fún jọ abáfẹ́ ṣe pé ẹ lọ wò ó tẹ́lì dáa kéèyàn ní lé torí rọjọ́ báyìí ọlọ́ọ̀kan sí kárakáwo ní lé ni kèdèsà lè bú fa àyè ni òṣàfijoko tì torí àyè táfi katra kò yọ ká tó máa fi wo nǹkan míì ó sì dáká ní torí àwọn àfáà wa ń sọ̀rọ̀ lórí ẹ̀ lágbàáyé kódà láìpẹ́ iná afẹ́ ni mo sọ fọ́ makakọ́ kọlọ́bá náà ó ti náà náà tí ọlọ́run ti kàdára kí ẹ́ aha so naam aha má bọ́ wọ́n yẹ arábìnrin kan mọ́wé wa pé kábọ̀ fìṣàdúrà ọlọ́mọ́sà gbá o fọ́ọ̀kọ́ arábìnrin kan mọ́wé wa ó ní fọ́ọ̀kọ́ ọ̀hún kọ́lọ́mbà ń sàánú ọkọ ọ̀hún lórí iṣẹ́ rẹ̀ ah irú obìnrin báyìí máa wọ́n o bóyá ọkọ rẹ̀ gan ò sí mbí ó sì sàdúrà fọ́kọ rẹ̀ ọlọ́mọba ni ṣe ìyàwó tí a náà ti mọ̀ sàánú wa o. àmín ẹni tó bá ń ṣàdúrà ṣùgbọ́n tó wá fẹ́ ká ṣàdúà gbogbo ẹ̀yin ẹ̀ bá ní sí àmì rẹ̀ gbọ́dọ̀ bá ní sànú ọkọ rẹ̀. amiina. tájọ ọkọ ẹ̀ bá wá gbà mọ́jọ ọkọ ló fi bí o. ami. ẹ sàmì bẹ dáadáa ni. amiina. ẹ̀yin ọkùnrin ẹ wá sàmì bẹ dáadáa. Ah, Allah ngba ní kọ́dọ̀ mọ́jẹ kọkùnrin fi bí obìnrin yẹn àmì yẹn wá dùn lẹ́ ń yẹn. ẹ sàmì dáadáa o. amiina. la hawla wala quwata. illa billah. kí ni a wí kílẹ̀ wí àfà àbáṣeṣe báṣeṣe kò ní rọ́bìs báṣe máa ṣe àbúyàn bẹ́ẹ̀ akàfẹ́ sọ láti ń bẹ fún bàbá Buhari nìkan só kò sí ohun ọ̀rẹ́rọ́dù ẹ̀ kankan ibi àwọn èèyàn lọ tó pọ̀ ìnà ẹja bá wọn lọ la hawla wala quwata akan namba jama wa n bí ẹ má fẹ́ gbà o ọlọ́sàn alẹ́ sàn lóore o subhanakallah bihamdi fila fila fila fila lónìí tí bàálù gbéra ẹ wá já jókòó láàyè wa torí ọlọ́run. ení èjì ẹ̀ta kájókòlẹ̀ ẹ̀rin bàbá fúlàní kájókòlẹ̀ ọbásàdé kájókòlẹ̀ olùlọ́yọ̀ olùlọ́yọ̀ àbá Dawud Aba Dawud lábọ́ ẹ̀dá fìlànsí mẹ́rin ọmọ bàbá ní ẹ̀dá fìlànsí mẹ́rin ọ̀nà mẹ́rin ọ̀nà mẹ́rin ẹ̀dá sí mẹ́rin ẹ̀dá fìlànsí ọ̀nà mẹ́rin ìjókòó mẹ́rin ní bẹ́ẹ̀ ń bí ìjókòó kan ń bí. ìjókòó kan ní bí iwájú àwọn bàbá. ìkan lókè ń bẹ̀ yẹn. ìkan lórí igi. ìkan lẹ́yìn ń bí. ìkan lẹ́yìn bí. ó sì ń lọ́nu. ọwọ́ orí ló wá kù sí báwọn. àmọ́ tẹ̀gbẹ́ yìí. tẹ̀gbẹ́ yìí. kó má kó má tó mẹ́wàá mẹ́ta ń bí ń méjì lórí igi kọ́ mẹ́yàn kọ́ méjì náà mẹ́ta mẹ́ta ń bí ọ̀dà báwọn kódà ọlọ́gan. wọn bàbá ló lọ báwọn. ẹ wá gbọ́. wọn ní ká máa gbọ́ ọjà máa. ẹ farabalẹ̀. wọn ní ká farabalẹ̀. àgbàlagbà. àgbàlagbà. ni wọ́n fọ́. ò ní wọ́n fọ́ ẹ̀yin ọmọdé àwọn ọmọdé àwọn àfa ńláńlá ẹ̀yin àfa ńláńlá àwọn àfa ńláńlá kò yìí kàn yóò yìí máa kàn yín o. wọ́n ní kò tí ì kàn yín o. ẹsẹ̀ ń bẹ. ẹ ṣe sùúrù o. ká ṣe sùúrù. ẹ̀yin àfa ńláńlá. ẹ̀yin àfa ńláńlá. Ah, nítorí pé filayi ò ṣe dédé orí yín. nítorí pé filayi ò ṣe dédé orí yín. Uh-huh. jama wa fẹ́yìn náà ní nǹkan mi. jama wa fẹ́yìn náà ní nǹkan mi ṣe gbọ́. àmọ́ kì í sò ní. kì í sò ní. ẹ̀yà ọmọdé lọ́tún la ẹ wá lọ́tún la. àwọn ọmọdé wọn ní ká wá lọ́tún la ó má ṣàlàyé wa o. àwọn àgbàlagbà. àwọn àgbàlagbà ni ẹ máa fún ní. àwọn àgbàlagbà bàbá àṣàdé ó dó wájú mi. bàṣàdé gbẹlẹfẹ mú ti ẹmú yín ah. ẹ máa lòkè sí àbájá ọdà lòkè. ẹ farabalẹ̀ tí ó ti bẹ̀rẹ̀ ní. Ah, ah. bẹ́ẹ̀ yẹn. káfàbalẹ̀ ẹ bá ti nawọ́ ẹ má fún o ẹ bá ti nawọ́ ẹ má fún o.